ẹ jọ torí ọlọ́ ẹ má bínú olórí kò ṣe pé ó wù mí kémi náà dédé gbá mọ́tò yín bá yẹn. ẹ àmọ́ mo ti dọ́dọ̀ yín láàfin iṣẹ́ náà lé mi dànù bẹ́ẹ̀ náà arábí ọmọ ló ta mí adéolú ọmọ yín ó ló fi tipátipá bá ọmọ mi lájọṣepọ̀ àtìgbà tó dẹ̀ ti ṣe ọmọ mi ò lálàáfíà ìsìnkọ́ ayé ọ̀sọ̀kan ọ̀run ló wà iṣẹ́ ló ṣọmọ mi jákujàku. ìwọ fúnra ẹ ṣé o tọ́mọ ẹ dáadáa ṣé ẹni tí ò bá tọ́mọ ẹ dáadáa wọ́n máa fi pa bọ́mọ ẹ lò pọ̀ ṣé tó bá ń tọ́mọ ẹ ọkùnrin kan máa pe ọmọ ẹ sẹ́gbàá fi pa bá lò pọ̀ ṣé òun ló sọ pé ló sọ fún ẹ pé wọ́n fi pa bóun lò pọ̀ adéolú ọmọ yìí ló fipá bọ́mọ mi lájọṣepọ̀ ah, ewu bí ìgbà tó ń fọwọ́ ọlá tó fi rẹwà lójú lélẹ̀ kò yẹ kájọlú máa ṣe báyìí fáwọn ọmọ ìlú. wọ́n sọ pé ẹ̀tọ́ ọmọ yín kó lè fún yín nísìnyí ó dá ìjọ torí ọlọ́run lórí ìrànlọ́wọ́ ò lè fẹ́ ṣe fún mi ẹsẹ̀ kọ ayé ẹsẹ̀ kọ ọ̀run lọ́mọ ìwé ìjọ ìṣàánú mi ẹ má jẹ́ kọ́ ọmọ ikú mọ́ mi lọ́wọ́ ojúpọ̀ ẹ̀pá ojúpọ̀ èrè ni. mo ti sọ fún ẹ tó bá ti délé pé ọmọ ìjókòó tó bá sọ kò sí ìrànlọ́wọ́ kankan tí wọ́n. Ah, ayé mi o ayé mi tèmi bá mi ẹjọ́ tẹ̀yẹ lọ́mọ́wọ́ mi rọ́bà ẹ̀ ṣàánú mi. kódà kódà bí olóṣè ni o. ikú òkìkí ikú ikú o kìkì ikú o àrùndé o ọlọ́jà òjọ́ o ikú pani ọjà o ìbò ni yà sí ọ̀hún ni yà sí ọlọ́run tí ìpàwọ́ òkú mọ̀ kìkì ikú là ń pè ikú mọ́mà tí ìpàyé o àrùn mọ́mà tí ìwọlé wà o kìkì ikú là ń pè. Ikú bá pa ni ọ̀run àmọ́ yọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ti kọ àwọn òkú mọ́ ọlọ́run ti kọ àwọn òkú mọ́ ikú má bàyè o àrùn máa ló kí wọ́n là ń pè Adémọ́lá òní tí ló ní ẹgbà yìí kẹ́bi kọ́gbọ́n ẹ mú ṣèṣe ikú ní mú ní gbìn àrùn ní mú ní yàrá ohun tá a bá ṣe léwu àgbà níbi ní wò ìkánjú òṣè lólé ayé wọ̀rọ̀wọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ń ṣe ìzápò adéọ́fẹ́ eléyìí ti tìrìn tí ń ṣọmọ Ọ̀rúnmìlà ẹbọ wọn ní gbogbo wa máa ṣe ohun tó lọ ń bá ṣe fún ni làgbà mọ́mọ́ kánjú lólé ayé wọ̀rọ̀wọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ò ṣe ìzápò bó bá ti gbẹ̀yìn àrùn ní kọ́kọ́ bẹ ní wò kíkó tó jà tó ń kó mọ́ ẹni ẹ̀ lórí alágbára yẹ ẹ̀rọ rọra òkìkí lọmọ tí ò gbọ́rọ̀ akójú ẹ̀ síná ọmọ tí ò gbọ́rọ̀ ẹja kun lọ́sí tó lè mú kí lọmọ tí ò gbọ́rọ̀ òkìkí òkìkí ikú ìgbọ́ràn máa sàn jẹ̀bọ́n ìlò òkìkí òkìkí ìlú ó sì péré lẹ́ni alágbá gbàràgàdà lẹ́ni bára òsì bá ń lò pọ̀rọ̀gọ̀dọ̀ bí ẹni òrọ́kọ rí ti adé abókìkí ìlú ó ti kọ́dọ̀rùn bọ̀ wá sílẹ̀ ayé ẹ̀bọn wọn ní wá sí i. ọmọ ńlá rẹ wà. kò yé mi o wọn òkùnkùn béèrè bóyá wà àbí kò yé wa wọn kàn ṣàmà máa kó lóòtù jọ fún yàn náà orí orí bó ṣe kún ni gbogbo ẹ ló kún láti kọra dáadáa kọ́ ọmọ kankan àbí máa dorí wa rú. Settle, settle, settle. Settle. So this afternoon, let's learn paragraph structure, how to compose your sentences. But before then, let me be sure if you really understand what I taught you yesterday. or pile knowledge of what you know was yesterday Kini kota kola tá what was the topic for yesterday. Uh, okay. Now I have no choice. I'm going to run a very quick test. Yes, get off your books. Marker, please. Thank you. Why is the class full? One lawful break ni mà. wọ́n break at what time. break time Lawa. oh eleven forty-five it's just five minutes okay you know what <clears throat> it's okay sit down. If you love your friends, please, somebody should, you are the class captain, right? Yes, ma'am. Go and call them. I don't have time. I taught you something yesterday, Eti Gbagbe. Even the topic, nobody could tell me. Stop groveling and close your book. And remember this part. A very quick test. àǹtí wo gan òde mò ní tí kan wàá máa sáré máa bẹ ajínlọsọ tí ẹ àjọṣe lọ àpè. gbogbo bàwé kò lè kò lè ní láyé jésù òfin dé. ọjà ọjà ọjà bọ̀bọ̀ ìlọ a máa wojú géèmù yẹn. àjùlọ fẹ́ràn òjòrò àjùlọ fẹ́ràn òjòrò bó ṣe máa yọjú wo géèmù la máa wá. ẹ wà àwọn tí mo wá káàkiri. ibi lẹ́yìn wà ibi ilẹ̀ wà tí mi sì sọ̀nà lápò sọpa ní test ẹ wá wà bí ẹ play game. wo máa lọ àbí nsinsin um, uh, ah, test oníṣù láì táì bí kọlá wa. kí ni sùúrù rẹ gbogbo bàbá wà nù kíláàsì wo ló mọ gbọ wájú ló máa gbẹ̀yìn o tún gbé yìí débi. ìwọ náà máa fara balẹ̀ báwa wá pè wá ní ìsìnkú wọn là ní test ṣé atọ́fẹ́ pa ní malaria atọ́fẹ́ sí test wa breaking time this is a breaking time o jẹ́ kọ́ mọ̀ pé breaking after breaking after breaking we enter the class o yára pàtàkì nígbà rẹ. break time la wa. a bá ti parí break time ó wá padà wá kó wá ṣe test of medicine. ó tó o mm. ah, àwọn òbí yín dẹ̀ wà léwu ọmọ ẹ̀kọ́ àwọn fowó jóná. orí ẹ̀ ló pé orí ẹ̀ ló ah, bá yìí bàbá ah! ẹ̀ la fowó jóná ẹ̀ kórìí ẹ̀ kóró kórìí ẹ̀ ò pé. ṣé the same school àjọ lọ ni. àtẹ̀yìn tẹ́ fi irun funfun tẹ́ fi lọ school. ó bàjẹ́ sá tọ́ba ti ẹ̀rọ ọmọ níṣẹ́ ló máa fi tọmọ jẹ irú ẹ lè tọ́jú kó nísìn lẹ́tọ́rà ló yẹ kó jẹ́ ó yẹ kó máa kọ ṣé nítorí pé ó ti dàgbà ojú ẹ̀ kọ́. orí ẹ̀ bàjẹ́ ó dà kó yà wèrè wọ́n wọ́n sọ fẹ́ pé mo fẹ́ lecture ni o fẹ́ lẹ́jọ́. a ọmọ yẹn ìgbà tí mo ti wà lẹ́sẹ̀ sírì ni. Oh, ọmọ tó bá mọ iye principal tó ti lò gbọ́ ẹ. bọ́ọ̀ sí lọ́jọ́ kì í gbọ́ ló máa máa sọ fún àbúrò yẹn. Ah, owó fẹ́ jẹ́ ẹ̀rọ ìmọ̀ kíte ló fẹ́ jẹ́. bọ́ àjùlọ lọ jíṣẹ́ fún ọ pé èmi ò kìkì o mo ní mi àtàwọn tèmi o àwa ń ṣe break time lọ́wọ́ after break break after, after break break abo ayi class We yàrá tá a play wọlé wọlé. ẹ kúrò lónìí jíṣẹ́ yín dáadáa kẹ máa play kẹ wàá mẹ́kà máa kẹ máa play game o tó lè lè fi lè fi fi arúgbó ara lọ sùn ẹni náà get out. oríbóye rí bí wọ́n ta ó ti ta ó ti ta ó bẹ̀rẹ̀ nìyẹn àtàgé fún ah, mi káwọn tá à ń ṣe kókó máa ṣe wà. sẹ́kọ̀ kùjẹ. ayọ̀ rẹ̀ jẹ́ orí èyí ọjà orí àbàjẹ́ ó jẹ́ kó gẹ́tà orí èyí. ẹ̀yin ìlú mòye mi yóò ní bàjẹ́ àṣẹ mo wà la mọ tó gbé wa tó kù báyìí ẹ̀yin ọmọ yìí kẹ́yìn náà. gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ nǹkan tó gbé wa jókòó bí torí àpèrè yìí tó ṣí sílẹ̀ tí ọba ti wàjà láti bí ọjọ́ mẹ́ta àdìẹ lè máa wò bẹ́ẹ̀ ojú àwo báyìí ìlàwó dẹ̀ fi ń gbọ́ bẹ́ẹ̀ ìyẹn ló mú wa pé ẹ̀yin ọmọ ọba méjèèjì kẹ́ ẹ jókòó báyìí ká dá fa ń ṣojú yín ẹni tí fa bá mú kí ẹ méjèèjì kẹ́ ẹ fojú ara yín rí òfin ìlú wa bá a ṣe ń ṣe nìyẹn. ìdí nìyí tí wàá fi ọba méjèèjì adémọlá àtàdéolú láti yan ẹni tí ọba tọ́ sí láàrin yìí adífàlà wàá bọ̀ wá sọ́nà. ẹ̀yìn láfikún ọ̀rọ̀ tí ẹ̀yìn àwọn olóyè sọ. So wọ́n ní ìdálù báyìí òun nìṣèlú eégún ní gbowó òde ibìkan atọ́kùn ní gba ti bòmíì ṣe rí lọ́dọ̀ wa àyín a mọ̀ pé méjì báyìí ni ẹ̀yìn kábíyèsí tó gbèsè ló bí ẹ torí ẹ̀ láfẹ́rẹ́ ni sí ẹ̀yìn ẹni tó wà ń lu èbó pétọ̀ ẹ̀ bá ti ń ṣe é re o ẹ̀já ṣe lójú ara wa ṣe rí bọ́ bá wà jẹ́ pé ifá bá mú ẹ̀yìn àbúrò kẹ́gbọ́n ṣe kí kó fi taratara kó gbárùkù tì tó bá jẹ́ pé tọ̀ ẹ̀gbọ́n náà ni ifá mú káàbùrú náà ṣe kí ni òun ni ó fi dáradára ó dúró tì í òun ni ó kin lẹ́yìn kí gbogbo ọ lọ ní ìtùbínúbí eh, eh, thank you olóyè òsì. Hmm? Ah, ọ̀tán. wọ́n left ilé wa. wọ́wọ́ látàrí eré àpèrè ọ̀tán rẹ báyìí òsì rẹ báyìí. Oh, ẹ̀yin lọ tún eh, ok madam lòsì. ìyá lóde. Oh, ẹ̀yin lòsì. kórede lòsì kórede ni. Oh, ẹ̀rọ ìwọ̀n kí gbogbo olóyè àbí? Ah, well <clears throat> like I used to tell you people I am a man of peace. jigida hmm? wàhù. ah wàhù ẹ ó túmọ̀ sí pé tọ̀ máa sọ̀rọ̀ lọ. ó oh, ní jigidan àti màwù. olóyè ọ̀tún. èbó ń gbé náà mi <laughs> èbó ń gbé náà mi bí òòsà ni. well um, ẹ mọ̀ pé mi ò kí ń gbé lu yìí èmi ò ní interest láti jókòó síbi ṣùgbọ́n gbà tẹ́ ní kí n wálé pé mo gbọ́dọ̀ wá pé wọ́n gbọ́dọ̀ ṣe onífàyàn lójú mi mi ì gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu because mo fi business nílẹ̀ lọ́nu but I'm assuring you wípé tó bá jẹ́ wípé àbúrò mi ò ní fámú I am ready to abide by every decision tí ifá ìbá sọ màá support àbúrò mi pẹ̀lú owó màá support ẹ morally financially màá tó wá ṣe nǹkan kan níbi wípé tó o bá gbadé mi ní kúrò níbi. bẹ́ẹ̀ ni o rí iná mi máa dán ayọ̀ mi máa kọ́ àgbélẹ̀wé ní olùkọ́ gbọ́gbọ́n tẹ́gun ẹ̀ ọ̀rọ̀ ní pé ibẹ̀ ibi nǹkan tí wọ́n sọ lẹ́tì mọ̀ pé ilé wa dáa tó pọ̀ àyè fagídígbà kankan lè dà. inú wa kù ẹnu àná sì tó kù. ń bẹ lára kábíyèsí ànẹ́nẹ́. bẹ́ẹ̀ ti mọ̀ ni pé ọ̀dọ̀ mi lẹ́gbọ́n mi sùn mọ́jú mi. kódà mo wẹ́ta <laughs> fún ẹ. mo wẹ́ ata fún ẹ tó ń jata. ọ̀dà bẹ́ẹ̀. ẹ bọ́bá jẹ́jọ́ náà lọ padà bọ́ sí èmi ló mọ̀ra yín. ìmọ̀ra <laughs> yín ti ọkọ̀ sí ìtàwọn ọ̀rẹ́ mi wọlé ti ọ̀pọ̀ ayẹyẹ wọn gbọ́ mi bá bọ́wọ́ yín náà ohun tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ <clears throat> torí pé adébíṣẹ́ mọ̀ ṣe àgbà ọlẹ́ni ifá ọgbọ́n kí n tó gbọ́ o iwájú ọpọ́n ifá ẹ̀yìn ọpọ́n ọgbọ́n o olùmúlọ̀tún ọlọ́kọ̀ọ̀rọ̀ lòsì àárín ọpọ́n ifá ìta gbangba ọ̀run wọ́n fi re fọbi wọ́n fi bi péré wọ́n fòlòlò fọ̀hún bó bá ti jẹ́ gangan ni kó wí kó làáhàn wá rí pàtàkì ń ké lótú fẹ̀. gbọ́ iṣẹ́ wo ló rán ọmọ wa jẹ́ fún mi excuse me ìwọ mo bá wí ó mà náyà o stupid èmi rán ọmọ wa sọ́dọ̀ ẹ̀ kọ́ wa pè ẹ́ because we have an emergency test ó wá rán ọmọ padà sí mi wọ́n bí wojú mi look at me ó rán ọmọ padà sí mi kó wá jíṣẹ́ fún mi. Then you have no time. Are you mad? Ẹ eh, mi mi sọ pé mi sọ bẹ́ẹ̀. Nǹkan tẹ̀mí sọ ni pé àwọn break time la wà. Ó dẹ̀ ní ẹlẹ́ fẹ́ ṣe test. Tó bá di break after break, mo sọ kọ́ nìyẹn. Eh, break after break kẹ padà wá ṣe test kojú bẹ́ẹ̀ lọ. Nǹkan tó dẹ̀ mí ni pé under fundamental human rights. Will you shut up? Hey, you shut up. Do I look like somebody to mama bẹ́ẹ̀ láti wá sí class mi by fire by thunder? I try all my best to be a good teacher to you stupid idiot kids. Irọ́ ni. Ọmọ tó wọ́n my son, wọ́n máa sọnù. But it's a lie. When you are still under me, you must learn. You must achieve your learning goals. Ẹ̀yin ọmọ burúkú rárá àdá yìí. Ẹ bọ̀ ṣe mọ̀ kó lẹ́kọ̀ọ́ tiẹ̀. Ẹ ṣé wọ́n bá wọn mọ oníṣẹ́ orúkọ yẹ kó fi tọmọ money. Oh, she ń ṣọmọ money. rárá she Ẹ ṣé money. Oh, ọmọ ẹ̀ ni, money rán mi ṣé mo dẹ̀ jíṣẹ́. Wàhálà ìkòkò àlọ́ṣẹ́ ti bọ̀ lọ lílọ. Ẹ ẹ nà. Ó jẹ́ bí mo lọ rí. Àmọ́ ti wá rí àìmọṣẹ́kọ̀ àìmọṣẹ́kọ̀ ìwọ̀gbọ́n. ọmọrogùn ó torí borí gbómìnà fùfú àti sẹ́bù bó ṣe torí bọ́ tàmùlà ló torí bọ́ ti gààrí. owó ìrọ̀rù jẹ́ ẹni wèrè tí ẹ̀ dá fún gbé. ẹkùn rẹ̀ dàbí ẹ̀rín ọ̀bọ ọ̀bọ ti invite ẹ̀ sí pati ọtí rí dùnú wọn rí ni. wọ́n kọ́ yín and you are very stupid for doing that ní ṣojú mi o ní guts láti gbá ọmọ ní etí wọ ọ̀pọ̀ ẹ̀. wọ́n mọ̀ fún ọ what kind of rubbish is this. ìgbà tí ni. E-, etí òkìkí Ah, o ah, salókìkí méjì ni ah! òun náà gbálẹ̀ tí ojú mi sì ṣe wàìwàì. ẹyọ mọ fún a fool? I'm a fool mi a tẹsán because i'm doing good for you. kí ló fẹ́ mu ó ní káfọ́ òní kò kó ń kà mo pe dílà mi. Eh, wọ́n gbégbá tí fún ẹ̀mí gbé kókì sẹ́nu gàjà ah! ìgbà tí ilé wọ́n ti bá léwé jẹ́. this is surprising this is this is this is astonishing. ó wọn on a more serious note èmi ò plan eléyìí gbogbo tí mo ní lọ́kàn ní pé àbúrò mi ni ìfàyè màmú anyway eh, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ sọ fún yín pé mi ò ní bàjẹ́. àṣẹ èkó máa ké bí èkó ẹyẹ náà dẹ̀ máa dún bí ẹyẹ eh, ẹyẹ náà dẹ̀ máa a máa dáhùn bí ó ti ọ̀. a máa fọ ọmọ èèyàn a máa fọ ọmọ èèyàn. mo kùn láì zoro ọmọ èèyàn a máa fọ ọmọ èèyàn kábíyèsí gbìyànjú. Um, mo fi ọwọ́ àtẹsẹ̀ mo fi gba ọ́fà yẹn láti jẹ ọba. kábíyèsí o kábíyèsí o. sáré ló ń mọ èèyàn tó pọ̀ gan-an owó dẹ̀ wà lọ́wọ́ mi. Ah, ẹ̀jẹ̀ abayín nẹ̀ àmàjọ̀nù náà ni. ó dàbí kó bá wà ń bẹ̀. ṣẹ́rí ìlú ò ní bàjẹ́ ṣẹ́rí àwọn kan wà tí ẹ̀ ń pọ́n nínú ìtọ́jú èèyàn èèyàn ńlá ní country wide jẹ́ pé tí wọ́n wá sí ìlú òyìnbó ilé mi ló máa ń dé sí máa kó ọwọ́ bí máa kó àwọn òyìnbó máa kó ọwọ́ bí development àwọn bí so mo gbà tọwọ́ tẹsẹ̀ to be your next king dẹ̀nà àbúrò mi gbogbo iléeṣẹ́ tí mo fẹ́ fílẹ̀ lọ yẹn ó ti dọ̀wọ́ ẹ̀ báyìí. mo lọ bẹ́ẹ̀ bọ́ mo lọ bẹ́ẹ̀ bọ́ mo lọ bẹ́ẹ̀ bọ́ mo lọ bẹ́ẹ̀ bọ́. omi ẹ̀rọ ìpẹ́lú kan tí mo fi fẹ́ràn ọmọ bá púpọ̀ púpọ̀ ìgbà tó mo bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tó ti ní àá bó bá jẹ́ àbúrò òun òun ló já sí lọ́wọ́ ẹ pé inú òun dùn òun sì fara mọ́ bó ti wọ pé áà ó jọ bàárẹ̀ tó pọ̀ inú mi dùn inú mi dùn torí mo mọ̀ pé àwọn aráàlú òyìnbó hmm, tí wọ́n bá wá jọba nílùú wa bíbà tó tún jẹ́ òun lọ́ba tó kọ̀ tó tún mú báyìí á kó sífìlà sífìlà a kò wà lúwa. <laughs> ọ̀rọ̀ àgbẹ̀ kòkó ni wọ́n gbà mí. <laughs> wọ́n sọ pé ó kòkó ni wọ́n tó yẹ. alábẹ́kọ̀ fún ti gbogbo inú mi dùn. ẹ ẹ bá ti ń lọ wájú ni mo tẹ̀lé lẹ́yìn ọlọ́run wa fún yín sí tẹ̀lé bẹ́ẹ̀ ti lẹ́ mọ́ra mi nínú mọ́ra yìí. pẹ̀lú ojú mọ́ra wọn. mo láwọn ọ̀rẹ́ tó pọ̀ ṣé mo kọ́ alẹ́ sí tá a kó bí igbá wá tán mọ ogun kẹtẹkẹ kẹtẹkẹ. a mọ ọ̀rọ̀ àtàwọn dàgbòrò àwọn lúkẹjọ mọ wọn mọ jowú pé ọba lọba ti a gbogbo gbogbo ẹ àtìlẹ́yìn ní ìfún yín kábíyèsí o kábíyèsí lẹ́ẹ̀kan sí. ó fi dá lójú pé lóòótọ́ lóòótọ́ àti Ẹ̀wá ni pé bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Good morning students. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òní ni ọjọ́ Wednesday. Gbàtẹ́ sí gbọ́ agogo ẹ̀mọ̀ pé emergency nìyẹn. Àbí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ nídìí tá a fi lu emergency lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ àwọn ọmọkùnrin kan wà ń bí tó jẹ́ pé wọn ò gbọ́rọ̀ rárá àwọn yẹn gangan torí ẹ̀ la fi pè yín tọ́gà àgbà bá ti dé wọ́n á ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀. hello student. hello sir. hello student. hello sir. hello student. hello sir. Yeah. ah mo lérò pé gbogbo wa la mọ ìdí tí a fi pe emergency assembly àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ sir. ó dà bẹ́ẹ̀ because ilé ìwé yìí ò ní fàyè gba kí àwọn ọmọ kankan máa bìlíì pé àwọn ń ṣe jágajàga as in students ìkan nínú yín ló ṣe àṣemáṣe sí olùkọ́ kan bí ìdí nìyẹn tí a fi pe assembly yìí màá dẹ̀ fẹ́ pe Mrs. Ọ̀nàlápọ̀ kí wọ́n fẹnu ara wọn sọ nǹkan tí ojú wọn rí Mrs. Ọ̀nàlápọ̀ over to you. Yeah, you're welcome. See a man that is diligent in his work should stand before kings and not before mere men. ṣùgbọ́n wọ́n ọmọ báyìí wọn ò lè dúró níwájú àwọn lọ́balọ́ba never. Definitely. Do you wanna know why he did? Yes, ma. Èmi ń rán ọmọ láti lọ pé this idiot. Wọ́n wá send the same message sí mi pé mi ò tó láti wọ́nyàn sí òun. Ṣó dáa àbí kò dáa? Kò dáa. Do you wanna know why he did? Yes and then he slapped the child. Ah. <laughs> Is that a good thing to do? No! that a good thing to do? No! Oh, mo park ẹ̀sẹ̀gbẹ́ kan. I was thinking pé ọmọdé ló ń mo gbéra mi lọ sọ́dọ̀ ẹ̀. You want to know another thing that he did? Yes, yes ma. He slapped me. Ah! gbá mi ní etí ṣé ìwà tó hù yẹn ṣó dáa àbí kò dáa. ìdí nìyẹn tí mo fi tá a fi ní kẹ́ wá sí assembly yìí a fẹ́ fi jófin lójú yín torí kó lè jẹ́ ẹ̀kọ́ fún ìmíì àbẹ́ni ẹlòmíì tó tún ní lọ́kàn láti ṣerú nǹkan báyẹn nínú yín tí mo dẹ̀ gbà ládùúrà pé ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣerú ẹ̀. yà over to you. ní báyìí ẹ máa bọ̀. èmi sà. ìwọ ìwọ ìwọ ẹ máa bọ̀ wájú. ẹ̀rìn pásítà ṣé a ní gbogbo ọjọ́ ń bíbà yìí ni ẹ̀dẹ̀ rìn bí gbà pé nǹkan kò sí lẹ́sẹ̀ idiot. ọ̀yà ẹ gbé. sá gbé ta yẹn. mo ní ká wá gbé etí ẹ̀ ò ṣáà di. òkìkí. ó ṣe é gbé náà kò ṣe é gbé ẹ yẹsà sẹ́rí èmi mo ti wà ìgbà tó máa rẹ́dísítà mi síbi wọn ni tábàkù ń bá yìí pé mo fẹ́ máa lọ ṣe àwọn tó máa ma ṣe gbókùgbókù torí ọ̀dà tẹ́kà ní rúpọ́sí èmi ò mọ̀ yẹn gbé láyé mi mo dẹ̀ ní má gbé má gbé má gbé lára. all right ó ti yé mi ó mọ̀ yàn gbé àbí best of the same feather. Hey, eh, eh, eh, shut up. Shut up. You can go. Padà padà padà wẹ́yẹ̀ lẹ́tà tó kọ̀ ẹ̀ wá gbé. Nti anything yóò ń kí wọ́n ní ẹ̀ wá gbé. Ẹ wá gbé. Má gbé. Mr. Ọlápọ̀ Mr. Ọlápọ̀ over to you. Bye, báyìí. Same Bye, Báyìí báyìí. Bẹ́ẹ̀ ni same feathers oh, dey flock together. Nígbà yẹn pé kò tẹ́jọ́ ṣe nìyẹn. You màá sí ẹ̀ méjèèjì náà torí wọ nǹkan tí àgbà fi ń jẹ́ àgbà máa fi wọ̀n ẹ́ mo mọ̀ pé ó ti ń di àgbà sísìn ẹgbẹ́ dáadáa ìdánwò mi ti tọ̀ sí ẹgbẹ́ ìdánwò mi ti tọ̀ sí gbẹgbẹgbẹgbẹ ẹgbẹ́. And I ensure you all achieve your learning goals. Yes or no? Ọmọ kan wá rò bóyá òun lò rúùtì mi ó gbá mi létí nǹkan tí a gbà fi ju ọmọdé lọ wọn máa fi wọn. now i want you to count with me are you with me let's count together. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah ẹ tí gbọ́ pókìkì gbá tíṣà létí kí ló há yín lẹ́nu. kí n tó sọ ẹni tí ẹ kọ́kọ́ dìde náà ẹ jọ ẹ dìde. èmi ni mo ṣe é jẹ́ kí n bẹ̀bẹ̀ ẹgbẹ́ dáríjì mi ni. mọ́mì tẹ́ bá fẹ́ kí n gbọ́ nǹkan kan ẹ dìde jókòó ẹ jọ ẹ dìde jókòó. mọ́mì ṣe rí ọ̀rọ̀ ọmọ tẹ́ bá wa ọ̀rọ̀ ẹ̀ ti kọjá ẹ̀bẹ̀ o bẹ́ẹ̀ ni torí pé kò kì í ṣòun nìkan ṣoṣo lọmọ tá a nílé ìwé àbí ọmọ tó yẹ pé àbí ikọ̀ àbí akọ̀ ọgbà bó ṣe ń wùwà nìyẹn kéèyàn kí olùkọ́ ẹ̀ mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí lù. onírú èyí kò wọ́n gbá odidi tíṣà tó ń kó ẹ bó ṣe máa ṣe oríire ó jẹ́ kì fọ́tì fún ó gba létí ẹ ebó ni kò yé mi bóyá ó gbé ṣù mí ni bóyá nǹkan kan ń ṣe ni kò yé mi. ó lè jẹ́ ṣù ìlú ló gbé ni ṣùgbọ́n tó bá jésù yìí ló gbé mi àfi kó tètè kó lé ìwé yìí kó tó di pé wàá bẹ̀rẹ̀ sí inú ẹ̀mí tí mo jẹ́ principal kò yẹ yín mà because unanimous agreement ta ní nílé ìwé yìí àwa ta jẹ́ committee school ni pé kó má wá sí ilé ìwé yìí mọ́. sọ́ra yé ẹ̀ báyìí sórí ibi tó bá yé èdè báyìí wọ́n náà sọ pé kó má wá sí ilé ìwé mọ́ kí ló fẹ́ parí ẹ̀ ṣe mo ní kó kàwé kó lè wúlò kó lè wúlò fún ara ẹ̀ ni kó wúlò fún mi kó wúlò fún rẹ̀ bí tiẹ̀ fìwé wúlò fún mi kó ṣàwúlò fún ara ẹ̀ wọ̀ ayé báyìí sórí ibi tó bá kò wá sí òtẹ́ ìdìbò mi ní ṣe. mọ́mì àní kò sí nǹkan tí mo lè ṣe mọ́ ká ní nǹkan tí mo lè ṣe bá wà ni màá sọ fún mi kò sí nǹkan tí mo lè ṣe so mo fẹ́ gba àlejò. nìṣó lè nìṣó lè. ẹ má kọ a gbogbo iléèwé pátápátá ló ti gbọ́ wípé òkìkí gbá tíṣà létí gragra òkìkí yẹn gan ti pọ̀ jù ah, ah, inú skul náà mo ti wá bá o Um. kò tí ṣe tó kò ṣe tán skul wọn ti rẹsíkétẹ um. ah ó lágbára o. ṣé ibi tó tiẹ̀ yẹ kán wà nìyẹn ẹ ohun àtàwọn àjùlọ gọ̀rọ̀gọ̀rọ̀ nǹkan kan náà ni gbogbo wọn wọn kàn bá rédèrèdè káàkiri náà. ìyẹn dùn yìí ìyẹn dùn yìí staff room lòun nìkan dá wà sí wọ́n máa pè yẹ́ nìyẹn mi. ẹ mọ̀ gbọ́dọ̀ ah, ẹ mọ̀ ah, dáwọ́ látẹ̀lẹ́ o ẹ mọ̀ pé bí a bá pè lórí àbúrò fi délẹ̀ ẹlẹ bẹ̀rẹ̀ àlàáfíà lẹ wà àlàáfíà lẹ bá wà tààrà tí mo lé. <laughs> bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n mi àwọn ọmọ mi ń kọ. dẹ́tọ́ náà ló jókòó yìí. dẹ́tọ́ àwọn ọmọdé àmì ló jókòó yìí. ọwọ́ kọ́kọ́ kí mi dáadáa ni àwọn kì í náà kì í dáadáa ni kì í ṣe bóyá ni ojú rẹ ló gún régé bíi gíláàsì bóun tára rẹ ti mọ́lé. à ń gbìyànjú sá. táwọn sọ Yorùbá ọmọ tí wọ́n ń pè ní Ọ̀yọ́. You mean Ọ̀yọ́ State? Ah, yóò ṣe èdè síbò Oh, ewédú. ọ ti jàbùlà ní ṣe tọ́jú yìí. mo ti jẹ. ǹlẹ́ oh, <laughs> èèbó èèbó bò ó ṣe wẹ́rẹ́ alákọ̀. adéolúwa ah, kábíyèsí adéolúwa kábíyèsí orí adéagbè kábíyèsí orí adéagbè kábíyèsí ayé yìí kọ́. <laughs> èèbó gbà ní ìsọ̀tì àbí níyẹn ń gbẹnu só. <laughs> kábíyèsí àlàáfíà ni àdúgbò àdúgbò ẹ̀rọ àlẹ́ bàbá àpòrè náà yóò bá a kalẹ̀ tí ẹni wá rí pé ìdúrà ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ gbogbo iṣẹ́ bẹ́ẹ̀ ṣe fásílẹ̀ bá wa ẹ̀ríkà àti lọ́nà àti lómi àti nínà wẹ̀ náà ti ṣe ringi. anyway èyí fún ìgbà tí mo wà lábúrò náà mo ṣe ń keep in touch pẹ̀lú ilé mo mọ̀ pé ó yàtọ̀ díẹ̀ díẹ̀ mi wà kókò yàtọ̀ tó báyìí. ó yàtọ̀ ó yàtọ̀ pọ̀ ó yàtọ̀ pọ̀ ẹ̀fẹ̀ ìbò ti dìlú ó yàtọ̀ pọ̀. Adéolú mo ní ìrànlọ́wọ́ ẹ̀ Uh, eh, Adetoun. Yes, Daddy. Excuse us. Okay, sir. Excuse us. Ìyá mi tó lọ, mo wá nǹkan. Adéolú. Kábíyèsí. Mo ní ìrànlọ́wọ́ ẹ̀. e o. Ṣé o mọ̀ pé ìwọ ò fìgbà kankan kúrò nílùú? Eh. Gbogbo àwọn nǹkan tí màá máa ṣe, àwọn ibi tí màá rìn sí, àwọn ibi tí màá jókòó sí, àwọn nǹkan tó yẹ kí n ṣe àwọn nǹkan tí ò yẹ kí n ṣe ṣé o mọ̀ pé kábíyèsí ò ráyè sọ àwọn yẹn fún mi kó tó di pé ọlọ́jọ́ dé so mo nídìí support ẹ lórí kan. kábíyèsí ẹja náà ni lára nǹkan tí mo wá rí yín fún náà ni. ah good. mo ní wá bá yín sọ jẹ́rì kí báàbò tó wájà hmm. eh, mo fara pé wọn gan mo wọn gan mo mọ àwọn nǹkan tọpọlọpọ yẹn mọ táwọn ìyá wa gan mọ eh, mo mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan débi pé àwọn mo sọ̀rọ̀ nípa góòlù. sọ́ọ̀lù góòlù wa. ó pọ̀ rẹpẹtẹ góòlù tó ń kó àlùmọ́tọ́ tó ń tẹ́ yí bàbá bá mi tún gbogbo rẹ̀ sí wọ́n sì ní ilẹ̀ wọ́n ní ẹrù wọ́n ní ẹrù wà sí kankan náà àwọn olóyè tó mọ̀ àmọ́ tẹ́lẹ̀ mi fara pẹ́ wọn èmi mọ̀ ẹ mọ́ ni wọ́n sọ fún mi pé ẹ má fi iná tán lọ. Àdìolú. kábíyèsí kò sí nǹkan kan náà àwọn olóyè tẹ́ ẹ lé gbára lé àbí tẹ́ ẹ lé gbọ́ kódà báyìí rẹ̀ bá yọ ẹ má sọ̀rọ̀ yàwó. nígbà tí mo ti ní ìwọ̀n ta mo fún bá sọ̀rọ̀ òkè tí wọ́n gbọ́ mo dínú ṣeré mo ṣe wáyé èmi àti àwọn mi ìjà ta máa ń jà láyé ni pé o ti dínú jù o ti dínú mi ò sọ̀rọ̀ fún yàn. ẹni rẹ báyìí ẹni rẹ báyìí. sọ bí tí kinní yẹn wà fún mi kí mi mọ̀ mo ṣe máa rí ẹ. ẹ ní mọ bẹ ìlú ti yàtọ̀ gbogbo bí tẹ̀yìn pé lára ẹsẹ̀ báwọn ti kọ́lé gbogbo ẹ̀ ẹ̀ mú ní lọ ni èmi ò mú ní lọ bí tí gbogbo àlùmọ́nì gbogbo dúkìá wà ní. ní wíkẹ̀ndì. ẹ ẹ mi dé bẹ̀ ni ẹ fún mi oúnjẹ yín ti rẹ́dí ẹ máa bọ̀ ń dá yín nìkan wá. ẹ jẹ́ ẹ jẹ́ wọ́n. ẹ̀ẹ́dẹ́lú o tó bẹ́ẹ̀ ah. wá jẹ tó bá tún jẹ tán wà tó mú ah, tó bá tún lọ wà tó fi kàn sápò. Ah, káyọ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí nígbà mi jẹ́ <laughs> ẹ bá ayé kan ní kẹ́kọ̀ọ́ wà láàrin ọ̀sẹ̀ kẹjẹ́ mú un yín lẹ́kàn. Um, pẹ̀lẹ́ ah níbo ló dà padà síbí jọ padà síbí ah you see wari. yes. o rò pé alágbára rẹ lè dáná o àbí wọ́n sì sọ pé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan báyìí tó lóhùn àwọn afẹ́kọ̀ọ́ fún ọ lẹ́nu sẹ́fọ̀ wọ́n ti ní òkìkí kúrò nílé ìwé o oh. àbí ojú rẹ sọ ọ ní. how is that my fault. ó ara rẹ ò yá fún tọ sọ o how is that your fault. Oh. sáwọn àwọn nìkan reply i'm not the one that get fault. It's not. It's not. You you you cause it derogating See, from this. I am so tired. Eh? I want to go and sleep now. Sorry, Timba. Hello. All right, Pepe, mo pele. If you are tired, I'm a rim. Ah, ah nti o to nkan te wọ́n fà. Kí ló mọ̀ ṣe, ọmọ ṣe yẹn torí ẹ̀ gbogbo. Ó dà bo ba wa ńkọ́. Ìfọ́tí tó fún lọ́jọ́ òní, so mo ko mẹ́ta ló gbà. Ah, lẹ́yìn ìgbà tó gbọ́ mi mẹ́ta nǹkan bàbá wa pé Okiki o yóò tó wákàtí méjì kùtù náà kí ló dé táyé lu tóun. ní ìgbà tí látà ìgbà forty after forty ẹtún ẹtún rẹ sí géètì how is that my problem. nǹkan tó ṣe ló ló ló ló fa gbogbo nǹkan yeah it's good but you rusticate it's not my problem. it's your problem. it's my problem. yes sorry but why àwa àti ẹ àti ní problem. sọlọ nǹkan ẹ if you were a good um, student I'm sure they would not have rusticated you. I know because because I so much have interest in your in your learning goals. mo ti sọ fún ọ pé come out they should give you time but you know as it is. Eh, Okiki is actually a very good student o. ẹ rí àṣírí rẹ ti sú mi lọ́wọ́ ǹjẹ́ yìí mọ̀ wípé àtòun àtolùkọ́ àgbà bó ṣe rẹ̀ wọn sí báyìí wọn wà báyìí nílò ara wọn ní pẹ́kípẹ́kí. Ah. àṣírí ẹtún síbi lọ́wọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní tó bá ẹ àwọn tó bá wá olùkọ́ àgbà lọ́lé níjọ́ kan níjọ́ tí ó kọ́kọ́ gbé délé wọ́n tẹ kọ́kọ́ rojọ́ ìyẹn ò mọ̀ sọ fún pé tọ́ba ti ṣe kinní wa máa lọ́lé báyìí báyìí ẹnu ọ̀nà làwọn èèyàn ti gbọ́ rẹ́kọ̀dù ẹ ti bá gbé gbajú fún ẹ táwọn ọ̀rùn gbajọ́ sọ̀rọ̀ sọ́rí lẹ́nìí lẹ́nìí hmm. ọ̀wá gbogbo kọ́tọ̀ èmi lọ jìyà rẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ya drop your the. don't forget I am still your teacher. Mm. I was your own teacher. Ìwọ ti kúrò school wa but ẹ ṣì wà ní school wa then I am your teacher. If you so, be my hey I don't want you as my teacher I reject you as my teacher I reject myself I rusgate myself ìjọba ò lé mi kó school mo yọra mi kó léwe. Ẹni ti ṣe ti ń gbà náà lọ ọjọ́ ìdájọ́ tèmi ló dé yìí o ọ wàá jẹ sọnọba bíi ìyá lónìí. Ah, ó lóyún àdébí pé ó kábàámọ̀ kó o jáde lónìí. sọ́ọ́rí lẹ́yìn níbo ti wáyé ọ̀jẹ̀ gbé bá jọ wẹ̀lẹ̀ kí n jọ èlò ọkàn mi dábàá okay okay okay okay ah. I, I obey. ẹ lọ pé okay calm down you know. ẹ eh? I got your. ẹ ṣe o ó sì wà ní ìsìn ìyàtọ̀ me, náà I'm not passing ẹbí àwọn náà fẹ́ pàṣẹ ó yá down get oh, oh, oh, up down up up I am your teacher Ah, I am your teacher I reject you as my teacher I am your teacher down go up two down one oya ilẹ̀ tálọ́ wà ń bẹ̀yẹ down down down. Ah. I am your teacher. I've got your interview. Okay, integrity. Okiki. You are such a good boy. man. One, oya, two, oya, one, down. Yes! Ẹ gbà mí o! One, up. Mami! Mami rẹ̀ wo? Ṣé mami rẹ̀ mẹ́rin? I am sorry. I am sorry. I am really sorry. <laughs> Àwọn ṣé ọmọ náà ò gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ? Ẹ tí ì gbọ́ ká ẹ bọ́ síta. Ẹ gbọ́ ọmọ tó wọ ṣùṣù tó kí tíṣà mọ́lẹ̀ tó lù bí ẹni máa kú irú ẹ̀kọ́ wo náà fẹ́ kọ́ lára ọmọ ọrú yẹn ọmọ lásán èkejì ajá. kí ló ah, ah. ṣẹlẹ̀ ọ̀rẹ́ ní kí ló dé tari wọ́n pọ̀ tó yìí kí ni tó ṣẹlẹ̀ kí ló dé. Eh, ẹ ẹ kí ni mo gbọ́ yìí ọ̀rẹ́ àbí kí ni nígbà wo la bẹ̀rẹ̀ yẹn ṣé èmi àti yín jẹ́ ọlọ́rọ̀ tẹ́lẹ̀ àbájọ́ rẹ̀ kò ní kó sùn ah, mi ò ń ṣọ̀rẹ́ yín. Eh, tẹ́ẹ̀mà kí wọ́n ń ṣọ̀rẹ́ mi kílẹ̀ wá dé ẹnu mi tẹ́ wá pariwo tẹ́ ẹ̀ wó bọ̀ kí ló ṣẹlẹ̀. èmi wó bọ̀ ó ti yé mi ṣé mi ti sọ fún yín wípé kẹ́ ẹ má jẹ́ kí ọmọ yín kókórí burúkú tiẹ̀ kó kó bá ọmọ ti tèmi. ọmọ tèmi ò lórí burúkú ẹni títí ẹ bá lórí burúkú ni kó yọ̀yọ̀ yẹn. Ah, ọ̀rọ̀ yín ti yé mi ṣé nígbà tí ọmọ yín tó pa itú tó tó yẹn ní skul tí wọ́n lè dànù tó wá kó bá ọmọ tèmi náà débi pé wọ́n tún lé ọmọ mi náà dànù lẹ́ẹ̀mélòó ni mo ti wá bá yín wípé kẹ́ ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín kó má bá ọmọ mi rìn mọ́ ẹ ẹ gbọ́ ẹ ẹ kìlọ̀ fún ẹ̀kọ́ tí ọ̀gbọ́n yín ẹ sọ mí ìdájá tó ń gbó àbí. Ah, ọmọ tí ó lu tíṣà tó bú tíṣà torí tíṣà ń pa kí ló máa gbẹ̀yìn ẹ̀ náà wọ́n máa padà léléèwé náà. Ah, mo mọ̀ pé ẹ gbọ́ ẹ̀ ń díbọ́n ni ẹ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá ṣe bí ẹni tí ò gbọ́ ẹsikọ́ tí ò gbọ́ yín ẹ ṣe bí ẹni tí ò gbọ́ rárá ẹ wò ẹ lè kó bẹ́ẹ̀ mi o ẹ lè sọ mí dàbí mo ṣe dà ṣé ń gbọ́dọ̀ mi nǹkan tó gbẹ̀mí débi ò pọ̀ ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín ẹ pè níbi tó bá ti ń pèèyàn ẹ bá sọ̀rọ̀ níbi tó bá ti ń gbọ́ kó dẹ̀yìn lẹ́yìn ọmọ tèmi o mi ìfẹ́ ìrìn ọmọ yín àtọmọ mi mi ìfẹ́ rárá rárá rárá mi ìfẹ́. tó bá jẹ́ lórí ìyẹn lè dúró ẹnu tèmi kọ́ ló ti máa jáde ẹ̀yin ni kẹ́ sọ fọ́mọ yín fúnra ara yín torí gbà tèmi bá sọ fọ́mọ mi mi ò lè ba déta ibi bá tún ti pàdé ojú mi ò dẹ̀ lè tó mi ò lájẹ ó ṣe rí nìyẹn. ó ti yé mi ẹ lè bá déta ojú yín ò nájẹ àmọ́ máa wá sọ fún yín wípé ọjọ́ tí n bá tún rí ọmọ yín pẹ̀lú ọmọ mi papọ̀ tó bá délé bá bá ní mọ̀ ò ṣe ní eré má ẹ jẹ́ ẹ gbìyànjú ẹ wò ẹyin wo ẹ rí mi wò bí ìran ẹ ọmọ tèmi agbápá wálé ẹyà wá jókòó sínú ilé yín ọ. bẹ́ẹ̀ ló lórí rẹ̀ ah, ah. kí ló ń bẹ́ kiri fún ò ń bẹ́ kiri ọ̀nà ìyá lọ gbàá tó ń bẹ kí ló ń wá. mami ṣe bí mo ṣe ń ṣiṣẹ́ lọ mẹ́rin náà bí mo ti ń bá sẹ́wọ̀n lọ ń bá rò kété kété òun tó yìí bí mo ṣe mo lé nù. Ah, mo kété náà wà dá. mo lé gan o ah, mo ti kú díẹ̀ kí n gbà mú báyìí ló ah. bá wọnú sa bá ń bẹ̀rẹ̀ àdá bá gbẹ ń gbẹ ń gbẹ ǹjẹ́ kí n mú ọwọ́ báyìí kí n mú kété bọ́ta ló bá dé jù mo ṣe mu ah, mo ṣe mu bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run yẹ tẹjú òṣù ẹ onírànì. ejò lè sọ mi wo wo wo wo wo. ẹ jẹ́ ń lọ báyìí náà. wá wá wá wá má lọ bí kankan má lọ bí kankan mọ́ tèmi ni kò gbọ́ lọ gé igi èyí tó ti gbẹ bí irú eléyìí kó tó bí irú eléyìí ìpele mẹ́rin ẹ̀ kó gbẹ kó máa gbé wá bá mi lé. ẹ mọ̀ ẹ ti mọ̀ láti lẹ́ mọ̀ pé ìfẹ́ràn ẹrù mi mẹ́rù gbé. ó lè mẹ́rù gbé tó jẹ́ òṣòro oúnjẹ nìkan ló lè gbé o lè gbé nǹkan kan ò mẹ́rù gbé wo wo wo wo wo wo mi ò fẹ́ lè gbé o oúnjẹ ló mọ̀ bẹ́ẹ̀ mi gbé ọjà tẹ́mi máa tà torí ibi tí mo ti ń rán ẹ ní iléèwé ní kó tó dípò dá gbogbo ẹ̀rù tọrọ kọ́bọ̀ tí mò ń tújọ rè tí mo fi ní kó fi ṣoríire kó tó mú gbogbo ẹ̀ kó tó dá gbogbo ẹ̀rù tó fi jókòó kalẹ̀ sílé o ò dẹ̀ lè jókòó sínú lẹ́láì ṣiṣẹ́ pẹ̀lú mi lọ gbé igi. bí ọba bí ọba gbẹrù sí gbogbo àwọn ọmọ tọ́mọ ẹ lókè ibẹ̀ ni àwọn ọmọ tọ́lùmù kan rí ẹ àbí bó bá máa jẹun ọ̀ ní rí ẹ̀ ńgbà tó bá máa. jọ má ṣàn kínní mọ́ mi lórí o. ẹ̀gbọ́n ni wá. orí ẹ̀ wo ni kò gbé wá ah. ní sùúrù fara burúkú ẹ̀ balẹ̀ ni ó yá bá a kọ́kọ́ mú ṣúkà lórí bó ṣe bá ń ṣu ṣúkà. Hmm, ó dà. ẹgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lórí ọ̀lẹ alápàkẹ wàá jọ mọ́ mi lórí <laughs> má pẹ́ o irú eléyìí mẹ́rin ni kò gé kalẹ̀ o kó máa gbé bọ̀ lé o. ẹ lè máa dáná lẹ̀. tóró ẹgbẹ́ oúnjẹ náà ni alàbá táná lẹ̀ ẹ lè máa táná lẹ̀ oúnjẹ yìí náà ni. mo sì máa rókété hmm. ọmọ ńláàrin wo ọmọ ńláàrin wo kìkì ìdú o wo òkìkí ikú ńlá ń pè ikú ló gbó bẹ́ẹ̀ àárùn là gbà òkìkí ikú là ń pè. tó gbà àkókò máa jábà ní ilé. Ah! ibẹ̀ tí mo sí nísinsìnyí. Adéolú. ibẹ̀ tí mo rà wẹ̀rẹ̀ o. ṣé o pẹ̀lú ilé náà. ẹ láti fi dá wa yìí. ẹ bí yóò bá sọkò yóò sọ tó mẹ́ẹ̀ẹ́dógún mo ti lọ sún àná tó sì fẹ́ jáǹtì rẹ̀ fẹ́ ní àwọn ilẹ̀ bàbá ẹ̀ bá mi wà yéé sílé nìkan wọ́pọ̀ o. ṣáwọn náà fi géètì yẹn. àwọn ni pé ẹ mọ̀ pé bí ó ti bẹ̀rẹ̀ rẹ o ẹ̀bí ẹ gbà wọlé rẹ àmọ́ ó lọ sún à tó sì fẹ́ ìkánnú rẹ̀ rẹ. adé olùgbàgbé rẹ n tó important ni tó sọ fún mi oníbì kan wà tí wọ́n kó gold tó pọ̀ sí àti eh. diamond eh. níbo ni. Eh, n tó ṣẹlẹ̀ ni pé ibi yín a nílé débi yín òun ní mi ọjìn ah, ọjìn dé ọkọ̀ yìí sì dé bẹ̀. jẹ́ ká yanjú ẹjọ́ kan ṣoṣo mi ìlera yìí lọ́la jẹ́ ká débẹ̀ lédè ká yanjú ẹ̀. ẹsẹ̀ láàrin ọkọ̀ yìí lọ́kọ̀ yìí dé bẹ̀. jẹ́ ká lọ ṣé mi àti ẹni jẹ́ ká lọ. àpẹ bá pẹ́ rìn. mo ń ṣe exercise. mo náà wà gbọ́ báyìí. ọkọ̀ máa ń gbọ́ bọ̀. àwọn eré náà wò dáadáa mi wọ́n á ní àgbà bíi ibi ni ọ̀fẹ́ dà ẹja gba ọ̀nà mi ni ọ̀nà mi ni ẹgbà. ẹ̀rọ nǹkan wa la. ẹ̀rọ nǹkan òsì máa kú fúnra ẹ̀ tó a tó bí ìṣẹ́jú mẹ́wàá máa kú fúnra ẹ̀. ẹ gbàlẹ́ àwọn yìí ẹ gbàlẹ́. mo fún yín pé ìlú ẹ̀ nọ̀sẹ̀ kọ̀ ó nọ̀sẹ̀ díẹ̀ wọ̀ ẹ̀ sì pé gbogbo ewé là fara kú bẹ́ẹ̀ mo bá yín wò kẹ́ mọ́ fara kú wèrè pé ọ̀nà ẹ̀ jìn díẹ̀ ọ̀nà ẹ̀ ọ̀pá ní àrùn àbájẹ̀jẹ̀ ọlọ́rin ti fàwọ́ òkú mọ́ ọlọ́rin ti fàwọ́ òkú mọ́ ikú má fàyè o àrùn bá a lò kí wọ́n là ń pè á adémọ́lá òfin fi lórí ẹgbà yìí kábí kọ́kọ́ ẹ mú tètè. ìrírí gbogbo ìrírí wa yóò rí wa kò lè rí wa kò lè wa kò lè pọ̀ rí wa. ayé yìí máa gbọ̀gbọ́n o àṣé kò ń ṣe gbogbo ẹni tó bá ṣebẹ̀ sílẹ̀ ló máa ń dúró jẹ́ àti hmm. agbọ́ pé adébọ́lá ọmọọba ó fò sánlẹ̀ ó kú ńgbà tí ó kú bílíńjá kó gorí ìtẹ́ bàbá rẹ̀. Ah! ohun tó dùn níbẹ̀ ni pé kí la fẹ́ ṣe sọ̀rọ̀ oyè tó wà nílẹ̀ kí la fẹ́ ṣe sí. o tún fọ ọ̀rọ̀ gun. Ah! Ah! ọlọ́run ṣé kò ń ṣe òun nìkan lọmọkùnrin tí bàbá ẹ̀ bí. Hmm. wọ́n á dẹ̀ yọ ọmọ oyè ń bò míì ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ àbúrò lo ló máa jẹ́ oyè nìyẹn. ló bá tán o. ẹ àbúrò rẹ̀ ni ó jẹ́ nìyẹn jàre òun ló máa jẹ́ òun ni ó jẹ́ já máa lọ. wọ́n máa fi tó ti lọ ti lọ ń tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ká má rí irú ẹ̀ mọ́ la máa gbàdúrà. èmi àbádébọ́lá ò sọ báyìí o. èyí sọ. àbádébọ́lá ò sọ fún ọmọ ìyá mi sí o. àbádébọ́lá ìgbà ó ti nílẹ̀ tó mọ̀ tó mo lè sọ fún wọn mo sọ fún wọn kó mo jẹ kọ́lá lọ mo fi ọba ẹ̀ bá wọn tó fẹ́ jẹ ẹ̀ wọ́n ti fà mí wọ́n ti fà mí lọ́pọ̀ àṣírí ti t a fi sùúrù kò sí nǹkan tá a fẹ́ ṣe sí n tó bá máa ṣẹlẹ̀ kò ní ṣe aláìṣẹlẹ̀ wọ́n wálé wọn wálé nǹkan tó bá máa ṣẹlẹ̀ kò ní ṣe aláìṣẹlẹ̀ ẹ jẹ́ àgbàfọ́ lóhùn. ẹ ti ẹ wo ṣebí gbogbo wa awalẹ ayé ìwà wọkọ ni ọkọ èrò láwa wọ oníkálukú ló sì ní ibùsọ̀ ẹ̀ tó bá ti débi tá a ti máa sọ ó di dandan kápsọ̀ kalẹ̀. ẹ ń bọ̀ ẹ ń bọ̀ ẹ. Adéolú. Ẹ̀wò tún dáńtí ọ̀dálẹ̀ ó kún ní ọ̀. Olùsọ̀ ní ọkùnrin ni wọ́n. Ah. ọkùnrin ní ẹkẹ. Ah, ìgbòho kábíyèsí ikú tẹ̀gbọ́n mi náà tún tẹ̀lé eh. ikú yà ah, tíjà tẹ̀lé ní tẹ̀lé hmm. tíjà tẹ̀lé ní ṣẹlẹ̀ níwọ̀n bá lọ ẹgbọ́n mi tẹ̀lé ní ọkùnrin ká tó kú mọ̀ lẹ́bi wẹ̀ sábà mi tó lọ. jẹ́ kó farajẹ́ tó bá àyàbí olú farabalẹ̀. ẹyin eléyìí tó wà jẹ́ bàbàrà jù ń bẹ̀ ń tọ́ ya gbogbo àwo olóyè lẹ́nu ni pé àwọn tí ń tó kọ ẹ̀gàn bọ̀ ni wọ́n rí ẹyin òkú bàbá ní ẹ̀gbẹ́ gbó. wọ́n wí náà wọ́n fọ́ àwọn ọmọ pàmílẹ̀ ẹ̀gbẹ́ mi kò kúkú àtọ̀run wọn pa mẹ́rẹ̀ẹ̀kan ni ah. Ah, wọ́n pa ẹ̀gbọ́n mi ní ọ̀rọ̀ ẹ wo ẹgbẹ̀rún gbọ́n wọ́n náà pọ̀ tí ó ṣẹlẹ̀ ẹni pàkúlùkù ah, ẹni ẹni pàkúlùkù. ẹni ọmọ ẹsẹ pé ẹni ọsẹ ẹni ọsẹ pé èyí tó ṣe àrò àrò má wàá bara jẹ jù. ìjà wọn bá mi lọ ẹgbẹ́ omi sẹ́ni èmi náà ẹ wo mọ̀ mọ̀ mọ̀ kí ẹ má dán ọmọ mi lọ́pọ̀ lọ́wọ́ ìtàlẹ̀ mú kí òun tẹ̀ ẹgbẹ́ yìí kò wó pé òun fà wọn ọ̀rẹ́ òun kan sílé o wípé bákan bákan wà àti ẹgbúrò rẹ rárá káàkà bẹ̀rẹ̀ sí rìnrìn wèrè káàkiri. yóò wà ń gbà mí báyìí bí ìtọ́pọ̀ lórí rẹ̀ ò pé rárá ni ló dá wá sí wàhálà kàbẹ̀rẹ̀ sí ṣe dàmú káàkiri láìsí mú dá ọtí mẹ́ta níbo láti ìwà dé báyìí sí iṣẹ́ kí sábà wà lọ sáájú ilé ọ̀hún. ti ìpàyé wa màmá ti ìwọlé wa òkìkí ikú là ń pè bí kò bá pa ní àrùn àmọ́ yọ ah! ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ ọlọ́run tí káwá ta ni lọ́lé wọn irú ọ̀rọ̀ wo lọ ń sọ yìí àbọ̀ ọmọ gbọ́ ni eh, tó láì jẹ́ pé etí rẹ̀ di nínú ìlú ìta mọ tí àwọn ìyá wa mo tún rò gbàbẹ̀ lọ ni. èmi náà ti ni ò torí mo rí i ẹjọ́ ń torọ lọ káwọn tá a ṣe ni o gbogbo tá à ń fa ọ̀rọ̀ yìí tá à ń fa lọ sọ́tún tá à ń fa lọ sọ́tún èèyàn kọ́ ni ó ṣe o káwa solúsùn gangan káwọn tá a ṣe. kò sí ẹmí ò mọ tá a fẹ́ ṣe kí la tún fẹ́ ṣe báyìí. ẹ wá ó sú èmi o ó sú mi báyìí ó sú mi mi ò lè wá òkìkí kiri mọ́. kí ló dé. ìyá tó ni ọmọ gangan ìyá òkìkí kò náà ń wọ́ ọmọ àwa là kàn ń sunkún kiri ta là ń wa kiri ta ń wa kiri tọmọ ẹ bá sọnù ìyá òkìkí á ti pariwo débàbí àmọ́ ni wọ́n. àríyọ sọmọ pé ọ̀rọ̀ wà nù ọ̀rọ̀ tí ajínà sẹ́ sọ èmi náà sẹ́ ronú lọ́bẹ̀ ni o ìyá òkìkí gan sọ pé àwọn ń wá ọmọ àbí ṣé wọ́n gbọ́dọ̀ jẹ́rú ẹ̀ ajínà sẹ́yìn náà wá kíyà rẹ̀ mọ́ ti pariwo délé wa àbí délé yín. yéè ta ni. olú ọmọ. olú ọmọ wo. kó sọnù ọmọ olódùúró wájú ẹ̀yẹ òpin ọmọ ọmọ tán òun rè. ṣé wọn ni máa yegun lẹ Yorùbá ni. ókè ọ̀n ti ti bá jẹ́ máa kò tó mọ̀ pé olú ọmọ ló níwájú ẹ̀ yìí. àbójọ náà ààrẹ ọ̀nà kakanfò. sólù ọmọ ni ọ ni. ok nítorí pé mi àti njọ rìn ẹ kàn pé tó ń pè ni. oyè ajínasẹ̀ tó bá jọ ẹni tí ní ni ẹ wá a máa ṣe lọ kò sí nǹkan. ṣé ẹ gbọ́ àwa làwa wáyé ẹni wáyé wá ṣiṣẹ́ kó ṣe lọ kí ni wọ́n wí jàre. kí ni táàsì gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ṣe é. nípa tí mo wò ré ni. tí kí ni ó fi ṣe tàbí wọ́n kìkì jáde mm. kò sí táàsì bóyá ká máa lọ sọ́dọ̀ dókítà tó gbẹ̀ bí òkìkì. ipe ah. ńjọ tí wọ́n bí o níbo ni sọ pé yóò end life wẹ̀ sí so ti yọ wọ́n ṣe sọ́ra àti fẹ́mi rẹ̀ ní sékèmí máa rìn káàkiri. torí èmi ọmọ mi mo wọ ìjọba yìí ká. mọ́mí mo fẹ́ bá yín sọ̀rọ̀. ṣé kò lè lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni all this family talk. so what about it. mom are you sure you're ready for this. but why all this question why don't question me. pẹ̀lú decision yìí i'm confused. adétòun. ma. nǹkan tí n bá fẹ́ òun ni kò bá mi fẹ́ o ẹ wò ó ṣé mi ò lè bá yín sọ̀rọ̀ mọ́ ni. adétọ́n kí ni problem ẹ̀ èmi ni mo mọ nǹkan tí mo rí kí n tó sọ pé nǹkan báyìí ni mo fẹ́ nítorí pé mi ò fẹ́ kíyà jẹ́ ẹ́ àbí ṣó pọ́síbù kí n rọ́nà ńlẹ̀ kí wọ́n á ní kó wọnú gbó lọ ni. adétún nǹkan tí mo fẹ́ ni kó bá mi fẹ́ ọmọ mi èmi ṣáà ni mo bí ẹ. bó ṣe Betun, ah, mm, my baby, please, jẹ́ kó wà bẹ́ẹ̀. Hmm? Kí ló tó wá ń ṣe báyẹn? <laughs> Smile for me now. Hmm? You know I want the best for you. Smile for mommy. Kábíyèsí o! Kábíyèsí o! Kábíyèsí o! ẹ̀rà ah, ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ kábíyèsí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kábíyèsí díẹ̀ díẹ̀ kábíyèsí ah, èmi yẹyin tẹlẹ́gàn lójú o ọyẹyin ah, ọyẹyin ọyẹyin kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ̀yin ẹ wò lẹ́yìn tá a bá ti wọlé eléyìí tá a ṣe kù ní eré pápá a wà bẹ̀rẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú àwọn èèyàn ti ń dúró lórí lẹ́sẹ̀ àwọn èèyàn náà ti ń dúró kábíyèsí o darapọ̀ mi olówó orí mi kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ wọlé kábíyèsí ẹ wọlé kábíyèsí o kábíyèsí o èmi ò kàdé pálẹ̀ yìí kí bàbá pálẹ̀ ṣe ìkẹ́rẹ́ àti ẹ̀kọ́ kábíyèsí olówó orí ọkọ mi kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kàdé pẹ́ lórí kí bàtà pẹ́. kábíyèsí ẹ má bàa gbàgìrì ẹ má bàa gbàgìrì inú ọba dùn inú ọba dùn ládùn jù ẹ wọlé ah! aráàlú èkó ẹ jẹun ẹ jẹun ẹ jẹun ẹ jẹun oúnjẹ ń bọ̀ oúnjẹ ń bọ̀ oúnjẹ ń bọ̀ ìwà jẹ́ wà jẹ́ ń bọ̀ ẹ rọra ẹ rọra ẹ máa dúró lórí púpọ̀ ẹ̀ṣọ́. bẹ́ẹ̀ni àwa ni ọ̀rẹ́ mi o káàbọ̀ ìyá táwà. ìyá bíríkì. ẹ̀yin ẹ̀ṣọ́ kábíyèsí kábíyèsí kábíyèsí kí ló ṣẹlẹ̀ kábíyèsí kan mi ò jẹ́ ká fi hàn sí mi. ọlọ́run fẹ́ rọba a ní jẹ́ ká lọ síyàwó ká lọ sọ fọba ó ní rán àfi tóun bá tóun bá wọnú àfi fúnra òun. àbẹ́sẹ̀ o mo bá fàájì bíi pé gbogbo kan tó fẹ́ sọ fún yín kó sọ fún wa ó fà kíkọ́ ni ó bẹ̀rẹ̀ sí da gbogbo àfin rú. gbọ́ wọn ló kó o fẹ́ rí mi. mo fẹ́ rí yín lèmi kan lẹ́yìn kan ni ẹni káwọn fìlì búkú mi ò jáde fún wa mo kó jáde. ẹ ẹ ṣe ṣe dáadáa. kábíyèsí òkìkí ni. òkè ẹ máa lọ ní bá nílò ní pè é mọ̀. kábíyèsí kìí ṣe. pẹ̀lẹ́ kó. wọ́n nù pé o fẹ́ rí mi. bẹ́ẹ̀ kábíyèsí mo mọ̀ pé bẹ́ẹ̀ ti rí mi níjọ́ òwúyé ara yín ṣe gíì ẹ̀rù báyìí ẹ̀rù pa ẹ̀rọ òkú hmm. kábíyèsí mi kú o torí pé mi ti dọmọ ikú tí kò lè pa mo ti dọmọ àrùn táwọn ò lè gbé dè kábíyèsí èèyàn lásán kan ló ń jó kìkì ikú dàìsí ikú dàìsí lórúkọ mi kò lè pa mí mọ́. wo wo mọdé gbogbo àṣàmọ àti àwọn àlọ tó ń pa yẹn kò yé mi tó kí n tèmi pẹ̀lú kú kàbíyèsí kí ló kọ́ mi báyà ńlá gì àyà ńlá kà orí kíní kẹrù ń bà ẹ kẹrù kíní ń bà mí ẹ kí ni gbogbo rádaràda tó ń tó ń tó ń tó ń tó ń tó ń tó ń tó ń wí. kábíyèsí ẹ̀yin díbọ́ ohun tí mò sọ yé ohun tó wà láàrin èmi àti yín tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀ tó sì wà láàrin èmi àti yín nípa ti. ìdìbò ìjọba kábíyèsí mi ò wá bá mi ìbájà wa o gbogbo ohun tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣàrógùn bẹ́ẹ̀ ṣe lọ́sọ́dọ̀ àwọn oṣó ọ̀dọ̀ àwọn àjẹgbóru tó gbóhun tẹ́ wọ́n sì ń gbèmú rí àmọ́ yìí fi ṣèbínú pé bá wa fẹ́ kó wà báwọn torí pé ní lọ́ọ́lọ́ yìí ẹ mọ̀ gbúrò mi láàrin ìlú yìí ní kíkankíkan kábíyèsí yóò ju tàtẹ̀yìnwá lọ Hmm, ẹ mi dada, àmọ́ bá ti wá mẹ́jọ mi dọ́dọ̀ yín ẹjọ́ mi àárẹ̀ ni o kábíyèsí gbogbo ohun tí n bá ṣe ẹ gbọ́dọ̀ yẹ lọ́wọ́ wò ó bí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí adébólú gbogbo ohun tá a ṣe tí dé fi jó aráàlú bá wa gbọ́ o tọ̀ mo rí iná kábíyèsí o kábíyèsí fọ́ba o. àbí sínwín ni àbí àgànà. Ah. Ah. Madam. kábíyèsí ah. kí ló dé ṣé kò sí. kò sí. bí ìlú ṣe tùbà tó ṣe tó ṣe náà. ṣé kàn ṣe pé ẹ̀ ń ronú àwọn ìrònú tí ò yẹ kẹ́ máa rò. ara o mi ò ronú o bí mo bá tiẹ̀ máa ronú ẹ̀ẹ́ á jẹ́ lórí ìlọsíwájú ìlú wa yìí. ṣé ó dẹ̀ dá yín lójú. dá mi lójú mi ò ronú. kò sí wàhálà elédùn àbá wa ṣe gbogbo ẹ. àmín àmín àṣẹ àṣẹ wà. kí wàá ní jíjẹ báyìí. ẹ mo ń bọ̀ lóye fún wa báyìí. màmá rí tèmi.

ọ̀dọ̀. ó ṣe wọ ó dòódì orí ò ní padà ó di ìrù láyé. ìyẹn ni pé bí n àfàìmọ̀ kọ́bọ̀ tiẹ̀ má wàá bí mi gangan lára wọgbẹ. kìkì o ti gògì ré kọjá ìwé. ẹ̀yin ọmọ ogun wàhálà ti dé o kọ́mọ burúkú yìí máa ba ìjọba jẹ́ mọ́ mi lórí o ẹ̀hún náà ni ariwo ẹ̀sùn ẹ̀sùn àṣírí àṣírí olóńgé káàkiri kó má dẹ̀ di pé apádà bàjọba jẹ́ mọ́ mi lórí. ẹ wo ẹ wo àwọn àgbà bọ̀ wọ́n ní gbogbo bá gbòmí lójú ẹ bá mi tètè wọ́n wọ̀n kàn fi ṣàdá kẹ bá mi yanjú ọmọ lórí wá rẹ̀ dànù kó máa bá tiẹ̀ lọ ẹ má gbàgbé pé tó bá kan òkè yóò kan lẹ́wọ̀ kẹ ya ṣe kíákíá nígbà tí ìṣe kí mo wà burúkú sàkání iṣẹ́ àìdásí ariwo yẹn máa tó àṣírí máa tàtàrà kí ló mì. ẹ ń mo ṣe ní ìpínlẹ̀ kí n fi tó yín létí. ẹ orí gbogbo nǹkan tẹ́ sọ́lẹ̀ ni gbogbo lẹ́fẹ́ ò gbà wọlé sí iwájú ilé lẹ́fẹ́ gbà ní àbẹ́yìn kùlé. Ah, má tún géègì ẹ̀yìn má tún géègì ẹ̀yìn nígbà mo fi ipa sí yóò tú bó bá sì bà mí yóò bà yín gbogbo alamọ tó wà nílẹ̀ ó tó wà ní gbogbo fẹ́kẹ̀ gbà á ní kẹ́ ẹ yanjú ẹ̀ ẹ wo àlá tí mò ń lá ò dáa o àlá burúkú làlá tí mò ń dá o ẹ tètè wá fẹ́ ṣe yanjú ẹ̀ kó o bá tiẹ̀ lọ kálẹ̀ ráyè ìṣàyé. kábíyèsí táwọn ó dà ó dà gan-an wọn ò ní mọ̀ pé látọ̀dọ̀ yín níṣẹ́ ọ̀ ti já. ó yẹn dá a bá yẹn bẹ́ẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ bá wà lè ṣe é fẹ́ sí i inú mi ò dùn ṣẹ́ni obìnrin yóò gbógun tàtẹ̀yìn wá lọ kí ń dùn yín nínú ẹ̀rẹ́ kí yóò ṣe rẹ́ndín ẹ̀yin náà ẹgbẹ́ gbogbo ẹ̀rọ agbá aṣọ yín dọ́mọ́ ẹ̀ǹgẹ́ wa tètè ṣe kíákíá pápá ni ẹ ṣe o ẹ má fi falẹ̀ o torí alẹ́ pé kò ní sọ̀rọ̀ kó sọ̀rọ̀ láìpẹ́ yìí ẹ̀ já tètè pa á mọ́ lẹ́nu kẹ́kẹ́ pa á mọ́ lẹ́nu ìyún ni ẹ ṣe kíákíá. kábíyèsí ṣe é bẹ́ẹ̀ tí wàá mú wa rẹ̀ ẹ̀mí ọmọ tuntun kò jọ wá lójú àmọ́ hmm. èyí tó bí lóòjọ́ àwa ń gbẹ̀mí ẹ̀ èyí tó bí ní tí o ti pè tó méjì àwa ń gbẹ̀mí arákùnrin gómìnà èyí tó ti ṣèkó tó ti pè fọ́tí wá ní àpá. gómìnà bíi gbọ̀ngàn abolútiwá jọ wọn ò jọjú ẹni tí ó bá ṣiṣẹ́ yìí rojọ́ àsìkò sẹ́yìn kí n rojọ́ ṣé ohun tí mo kú ṣe ni ẹ tètè bọ́ gbòòrò kẹ́ ẹ lọ yanjú ẹ ni ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ ṣe kẹ́ ṣe kẹ́ ṣe kẹ́. tó bá wá rí bẹ́ẹ̀ ẹyẹ fara àṣẹ tí wá káwọ máa lọ. ó dàbí fàṣẹ sí i àwọn alálẹ̀ lè yóò sìn yín lọ ẹ lọ rí ẹ bọ̀ rí yóò dùn yín ṣe kò ní hun yín ẹ mọ̀ pé ẹ ṣàṣe kí akẹ́ wá jábọ̀ fún mi. Ah. ẹ ah, mú un lọ ẹ mú un lọ ẹ mú un lọ. Ah. ẹ mú un lọ. Vale. Òkìkí. Òkìkí. Okiki, ẹ̀mẹ́ ló mọ̀ pé ọ́. àríyá ọmọ bọ́rọ̀ rẹ lọ. Ah, ọ̀rọ̀ rẹ ò wa mọ́ o bẹ́ẹ̀ ni awáre ọ̀rẹ́ rẹ la jẹ́ bó bá sì ti ń lọ kó máa jẹ́ kó máa yé wa òjò yé wa ọ̀rọ̀ rẹ ò fẹ́ yé wa mọ́ o iye kan alábàáhùn kò jù báyìí náà lọ. kò jù lo, lọ ẹni bá sì tara ilé rẹ̀ lọ́pọ̀ kó lè ríra lọ́wọ́n lọ́mọ o ibo ló lọ láti jọ tó dágbére ibo ló lọ. kí ló ń tó ṣẹlẹ̀ gangan gangan. Ah, ah, òkìkí àbẹ́ mọ̀ gbọ́ ọ̀ ń bèrè pé kí ló ń tó ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ <laughs> ẹ à ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ni nǹkan tí ò ṣẹlẹ̀ kó tó di pé wọ́n lọ tá a fi rí ọmọ ta ló dágbére fún wa ìgbà èmi lọ bí báyò ọwọ́ ni ṣé àlẹ́tọ̀ àti béèrè lọ́wọ́ rẹ̀ pé mo lọ lọ. ọ̀fẹ́ rà bò sí. ẹ kí ló dé wọn kí ló dé wọn di ohun tí ò sọ̀rọ̀ kiri. bẹ́ẹ̀ ni òṣìlọ bẹ́ẹ̀ ni òṣìlọ a ní láti mọ̀ kí ni ní sáà ṣe gbọ́dọ̀ mọ̀ ọ̀rẹ́ kọ́ la tẹ̀ra wa ni bá ṣe jọ O ni bá o jọ rìn o rè. o kà téèjì. o kà téèjì o yìí ọ̀rẹ́ ni. wọ́n lè fi lọ sí. o ò rìn òfò lọ àmọ́ bí tó lọ ṣé ká má wà ẹ̀. wájú ti bẹ́ẹ̀ ni wájú ti bẹ́ẹ̀ ni. ọ̀hún ẹ mọ̀ bínú ọ̀dọ̀ àbúrò ìyá mi ni mo lọ nílùú òdìkejì lásìkò náà ó tẹ̀ díẹ̀ ni ìyá mi wá ní kí n lọ sọ́dọ̀ àbúrò àwọn fún tó péye. Ah, èmi náà èmi náà ah, èmi náà tẹ̀ èmi náà sọ bẹ́ẹ̀ mo ò pé a ah, bọ́ọ̀lù ọkàn lọ àwa ọ̀gan ni o kò síbi tá a wọ ọdẹ wa bígbà téèyàn ń wá ni. ọmọ tí ń tàmàlà ní fagbà. Ah, ẹ jẹ àwọn ọmọ tí mo sọ pé mo ṣe mo tàmàlà ń bẹ. ṣé mo wá ah, pé mo mo rí bọ́lá lé tí mo bèrè lọ́wọ́ ẹ̀. pẹ́pẹ́ náà rẹ̀ so. gbogbo wọn ah. gbogbo wọn náà mọ ìdágbére fẹ́ nìkan kan. tó wà dà bẹ́ẹ̀. àwọn bá ṣe pé ibẹ̀ ti sọ pé ẹ̀dààmú tó lẹ̀ dààmú ni hmm. ẹ ti dọ́dọ̀ ya mi ìyá mi ó sì ti fún yín pé èmi èmi o mo lọ́dọ̀ eh? mo lọ ìlú òdìkejì lọ́dọ̀ àbúrò àwọn ẹ dọ́dọ̀ ya mi. àbúrò mi ṣe ń sọ̀rọ̀ báyìí hmm. ẹ̀ a ṣáà gbọ́ pé ìyá wa wọn lọ́dọ̀ yá ẹ̀. nínú ìlú iná ni wọn bójú yẹ ẹ jẹ. wọn bójú yà jẹ wọn. ó dẹ̀ ní ká má bẹ̀rẹ̀ mọ́ pípọ́ mọ̀ òfò ní ẹ́ ṣùgbọ́n ẹni tá a ya ẹ̀mí pẹ̀lú ẹ̀ amúra o. ẹ̀yin wá kò kù ní ọ̀rọ̀ yá mi ò rí bá ń wù ọ̀rọ̀ yá mi ò lè ẹ̀hún ya ti lọ́gọ̀ ah, ah. ah, ẹ ti mọ́ lọ́gọ̀ tọ́ lọ́lé wa lè pariwo sọ́rọ̀ mi ń bọ̀ wẹ̀ ni. Eh. Eh, ìyá mi sọ̀ bí tí mo lọ fún yín kódà bẹ́ẹ̀ bá ń lọ yóò tún fún yín lẹ́kọ̀ọ́ Ah, Ìyá rẹ̀ jẹ́ ìyàkéré. Ó sì dá mi lóhùn. Ta ni bàbá rẹ nílẹ̀ yìí? Àmọ̀tẹ́kùn mi, orí ẹ̀ yìí. Ta mẹ́gùn wà. Ẹ mọ̀ gbà mí. Bóyá ti wèrè irọ́ sínú ìlú ilẹ̀ nínú ìgbé. àwa lábẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ àwa sáwà máa tuntun ti wá. lóòsì mọ mi odò sàmọ̀ ó mo kìkì sọ́dún támùkùnrin rẹ lọ́yọ̀ gan. wo eré ẹ dàrú pẹ̀lú béèrè tó béèrè ni. torí àwọn bàbá tó bí wọ lọ́mọ n ò ní béèrè lọ́wọ́ mi ó dìgbà tí n bá gbẹ̀rùn ẹyin lẹ̀ kó tó mọ̀ wípé òkú lomi wà lọ́wọ́. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ikú òkìkí ikú ikú òkìkí ikú jẹ́rí tí ìjà rẹ̀ ń lẹ̀ ikú pàdé. torí pé kòun ni kòun ni ìmàǹdò yìí kọ́ níbọ̀ ẹ̀yin ọ̀rọ̀ ọ̀mà ti kú ò lójú lásẹ̀ bá ti ń lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ lòkìkí ń bọ̀ ká padà ẹ sì fọ́ lẹ́rán ẹ sì jókòó ẹ wá ń wò kìkí rẹ ẹ ṣe nǹkan kẹsí ẹ̀yin jò ní nǹkan ló gbé ẹran tí wọ́n mẹ́jọ ẹ̀ wá láàfin yàyín ẹ̀ mà rẹ́jọ́ ọ lọ lé oúnjẹ òun àtàwọn kejì rẹ̀ wọ́n jẹun tán ìyá olóúnjẹ sì béèrè owó lọ́wọ́ wọn pẹ̀tọ̀ owó dà wọ́n da wèrè lẹ́ńbẹ̀ ni wọ́n sì da gbogbo oúnjẹ ìyá olóúnjẹ wọ́n dà á mí ìpẹ́ ni. ẹ ẹni wá péré o ṣé ẹ mọ̀ pé kọ̀sá ti pa ìjókòó hàn yín ìgbà tí aṣípa mẹ́jọ wá pẹ̀tọ̀ ẹ òkìkí o ọ lọ mú ìyàwó òun ọ yọjú wo ní ẹ̀yìn ìbalùwẹ̀ níbi títí wẹ̀ ọ wá mẹ́rọ alágbèéká ni ó fi rìkọ́ọ̀dù rẹ̀ ńlọ ń jí wo náà lébìgbà kéèyàn wo blue tí wọ́n sọ ẹ mà ṣe nǹkan kan sí ẹ pé torí ẹ̀ láṣepọ̀ ṣe wà ń bí lọ ẹ dákun ṣé òkìkí ló nílùú ni àbọ̀tán mọ́ kábíyèsí. ẹ máa wá nǹkan ṣe tọrọ òkìkí yín ti ń dàlú méjì lọ́dọ̀ yín yín ti ń dàṣẹ tiẹ̀ pa ẹ̀yin dá ti yín pa gbogbo ariwo táwọn èèyàn ń pa káàkiri lù ní tọ́yẹ ó rí bẹ̀ kábíyèsí. tó bá ní nǹkan kan tó wà ń bẹ̀ ẹ jẹ́ àgbọ̀ kábíyèsí tí ọ̀bá wá sí ẹ pàṣẹ fòkì ẹni kí wọ́n sì kú náà lù kò jù bẹ́ẹ̀ àti kí wọ́n pa ẹ tiẹ̀ máa wò ìwà pálapàla tí wọn gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ọmọlúàbí ló wù kí ló dé ṣóhun nìkan ni ṣóhun nìkan ni. ẹ jọ ẹ ní sùúrù ẹ já ṣe sùúrù o ah. ṣé òkìkí kan náà lẹni ń dá gbogbo ara yìí náà ló tún lọ ti dẹ ló ṣàbọ̀ nǹkan. òkìkí ò pé méjì kábíyèsí òkìkí ikú dá etí ẹyọ kan náà ní tẹ̀sí mọ́ náà lúwa ah. sẹ́rí <clears throat> ọ̀dà sẹ́rí ẹ̀ẹ́ ìní fẹ́ ká gba ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ní gbagba ọtí hmm. Hmm. a ní pé ọmọ ẹni burú ká lè fẹ́ kó má jà sá ọ̀rọ̀ kìkì la wá jókòó la wá ń gbé egbò tó wúrò lé lórí sẹ́rí hmm. bá a bá pé ọmọ ẹnìkan burú alùpà torí ìjọ ọmọ tí wọn náà bá ṣàìdá wọn lọ ọmọ tí wọn náà pa ni. àwọn ọmọ tí wọn ò lè máa ṣàìdá rẹrẹrẹ báyìí. ẹ jẹ́ ní sùúrù wọ́rọ̀ òkìkí ò lè tó yìí mélòó lókìkí táwa torí ẹ mọ̀ pé pàdé òkìkí òkìkí ọ̀tún ẹ fọ́rọ̀ òkìkí lẹ̀ ó jẹ́. ń já sí ni kí á fi mọ ẹ̀rọ àti ká wá á jọ kúrò ní ẹ. ìgbà náà gbogbo ń jẹ́ tó yẹ ká gbé ẹ́ bóyá ẹ̀rí eh, ọ̀rọ̀ òbí tá a sọ̀rọ̀ ìdàgbèsì eh, kì í ṣe eh, kì í ṣe èdèké táwọn ọdún ti ṣe kì í ṣe èdèké táwọn ọdún ti ṣe kábíyèsí tó dìgbà tó bá wá ṣe sísàkánì yìí kó tó kó tó ká ní lára ní kábíyèsí. ọ̀dà ọ̀sìn àárò àárò àrìbìrò sí àmọ́ ọ̀rọ̀ àwọn alákọ̀wé arákùnrin tí wọ́n kó wá láti ìlú èkó tó ló ń ra lẹ̀ nbọ̀lẹ̀ bọ̀rọ̀ rẹ̀ dé. kábíyèsí mo ti rí ọ̀rọ̀ yìí nírìí pé ẹ̀fẹ́ jẹ́ ká bó kìkì kíkù ọ àyùndé o ọlọ́jà òjọ́ o ikú pani ọjà o. ibo ni yà ọ̀hún ni ń ọlọ́run tí ìgbàwó túmọ̀ kìkì ikú là ń pè ikú mama ti pàdé o àrùn ti ìyá wa òkè. mo lè ti rí wàhálà kí ló ṣẹlẹ̀ má wò ó jọ má kó ìjayà bá mi má jẹ́ kẹ́jẹ́ mi bẹ̀rẹ̀ sí ní wo kí ló ṣẹlẹ̀ ni. àdà ah, yín o ṣàdédé ni o èmi atajúlọ atokìkí làwà lábẹ́ igi là ń ṣeré ni mo rí bọ́ì ogun tó yìí gbáwù ká má fọ̀rọ̀ ogun ìyá wa ìbọn ti bò kíkí o. ògbó ti wò òkìkí kan náà ni. òkìkí tèmi òkìkí ni ìbọn níbi tẹ wà lábẹ́gi. ìbọn bòkìkí òkìkí ti kó yá wa. ó jẹ́ kí ẹnu ẹ̀ ń rùn yẹn sọ̀rọ̀ kí ló dé tẹkàn máa ń lanu pàkàtẹ máa ń sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ tí ẹ̀ ń ru ọpọlọ yín kó tó sọ̀rọ̀ ṣó yẹ kí wọ́n wá gbé èmi àgbàlagbà mi kó wá gbé mi múgù orí ẹ̀ burú ni òkìkí wo ni wọ́n lọ́yìn lọ́yìn ń bọ̀. ìyá wa ṣe mi wàá parọ́ fún yín ni. irọ́ ló fẹ́lẹ́ ìpá wọ́n ọ̀run ọmọ tèmi níbọ̀ ọlọ́wọ̀n níjẹ́ rírú ẹ̀. Ah! òkìkí. Òkìkí. Màámi. Wàá lọ wá náà ọ̀rẹ́ mi tó máa ju ẹni kì í ṣe ọmọ tèmi. Ah, Òkìkí. Àríyọ̀bó. Ah. Àbí ó nǹkan ṣe ẹ́ ni. Òkìkí. Kí ló ṣe ẹ́? Kí ni? Kí ni? Kí ni ah. àríyọ̀ ti dé rè o? Orí yín ò pè ní nígbà tó jẹ́ kó fọtí ṣe ẹ́ ni ọtí ló fi ń sùn ọtí náà òun náà ló mu ló fi ń jí òun ló fi ń wẹ̀ ló fi ń ṣe ohun gbogbo a ní ẹ lọ jáwọ́ nú ọtí. ajulọ wàhálà ti dé báyìí o. ní kí ni. o mọ ohun tí mo rí ni. máa bọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí. a ní o máa bọ̀ òkìkí òkú nílé àwọn òkìkí. jọkọ́ra ẹ̀kọ́ jọkọ́ra yín ẹ̀kọ́ kọ̀tọ̀kọ̀tọ̀ lọ ẹ̀yin oníranù rádaràda. òkìkí ó yẹ ó ṣẹlẹ̀. báyọ̀ máa lọ jalè kọ́rẹ́ má lọ. òkìkí orí ẹ burú àwọn onísọkúsọ oníwìkúwì kiri ilẹ̀ n tá à sọ fún ìwọ náà nìyẹn kẹ máa mutí kẹ máa mutí ọtí ti da gbogbo ọpọlọ ẹrù. ṣe bẹ́ẹ̀ màmí àríyọ̀ ń gba bẹ́rẹ̀. lọ́wọ́ lọ́wọ́ ló mọ̀ àríyọ̀ ń gba bẹ́rẹ̀. ṣílọ̀kùn fún mi kó káṣọ mi wọlé jàre. hello hello ah díẹ̀ báwo ni. Eh, ọ̀dà eh, ọ̀dà bá ọ̀dà àti ìfi ọmọ burúkú tí ẹ fẹ́ kún bàjẹ́ ni àmọ́ ṣe yọ̀nà obì rẹ̀ máa ń gbójú ìdájọ́ sọ tẹ́lẹ̀ lọ wáídì wáídì kí ló ń ṣe wọ ọmọ yìí torí Ọlọ́run ẹ ọkọ mi ẹ kí ló ń ṣe é ebi ń pa ẹṣẹ torí ẹ ló ṣe wá gbàgà ló wá jókòó síwájú ilé. a ah, ní báńlẹ̀ a kọ́lọ̀ ń sànù wa ọ̀rọ̀ ebi ni ebi máa ń sọ̀yàn dídákúdá ẹ lẹ́ o. wáìdì sì lè fi bí panú ẹ wáìdì wáìdì ah, ọmọ nìyẹn. ẹ ẹ jọ ó dẹ̀ mọ̀ pé díẹ̀ bàbá ẹ̀ kúkú làágùn iye ara ẹ̀ ni ò já mọ̀ èmi yé egbọn òsùn mi ò jókòó wáìdì ìjọ ṣó gbọ́ ẹ má sunkún mọ́ ṣó gbọ́ bí mo ṣe ń jáde lọ yìí ọ̀dọ̀ àtá ni mò ń lọ màá mí sọ pé mo rí nǹkan kan múdé tó máa jẹ. bàbá wa ìdùnnú wa ni. ọ̀rọ̀ ìlú wa ni ah, yóò fún wọn lówó yóò fún wọn lówó. Ah, mo ní gbogbo nǹkan tó bá ti ń ṣe nílé ayé ẹ̀kọ́ máa ní sùúrù ọlọ́kẹ́ sùúrù sùúrù ṣe pàtàkì púpọ̀ kí nìkan ti ń ṣe é torí jẹ́ ń sọ fún ẹ gbogbo ohun tó bá fẹ́ pátápátá òun ni màá ṣe fún ẹ gbogbo ẹ̀ náà ni mo sì máa ń sọ fún ẹ gbogbo ìgbà àwọn ò ní fi tatara fún ẹ ló ń jẹjẹ nkẹkẹ ò ní tiẹ ọmọ ológo ní ẹtì ò ní mọ gógóró lágbára Ọlọ́run nkẹkẹ ò ní tiẹ nu ayé ẹ ọ wàá mọ ohun tó ṣẹlẹ̀ tí n bá ti ń jáde lọ báyìí màá ra ọ̀bọ̀kú fún ẹ ọmọ ẹja ńláńlá ni àti tọkí ń tọ́ra fún ẹ ìrọ̀ fadà ọmọdé agẹyẹn tó bá wà ń tọ́ra fún ẹ kẹ̀kẹ́ òní mo ti ń jáde báyìí ìtọ̀ wá sẹ́wọ́ sùkú ẹ ìtọ̀ sẹ́yìn lásẹ̀yìn lẹ̀ tí o ti gbọ́ àwọn òní fi chachara fún ẹ ló ń jẹjẹ ní ìsín ní ìsín ni màá pe Bíọ́lá ni ó ní òsín ni òun ní sì máa mi má wọ́ọ̀rì mò sàkámọ̀ jẹ gbogbo gbà. ayé bàbá wáyéèdì ta ó sì ń ah, ah. rówó ọtí ni ọtí ni. ẹ wo ah. ìyá wáyéèdì ẹ wo bí ẹ mọ tẹlẹ nu bàbá wáyéèdì fi ṣe lọhùn o àṣẹ mọ kọjá gbogbo gbàlá máa fi ti kọ ẹ rówó fún ọmọ lóúnjẹ rí gbogbo ọbọ kan láyé tó ń gbẹbọ irá ni ìyá wẹdẹ ẹbí ló pa ìyá wáìdì eh, eh, ìyá wáìdì. àjùlọ èmi ti mọ̀ pé mi tó ṣẹlẹ̀ rí lọ́jọ́ òkú mọ̀ wáìdì sí ló pa màálù ó eh? pa àgùntàn lọ́jọ́ òkú mọ̀ ẹ sì jẹ́ òun rẹ̀ wọ́n jẹ gbogbo wọn. àríyọ ah. irọ́ ẹnu rẹ̀ pọ̀ àwọn òwò láì jẹ́ pé nílùú ìkọlà wà ìgbà tán bí ọmọ yìí mm. wọ́n rówó pẹ́yìn mm. ìgbà àti seven up làwọn èèyàn jẹ tán. ọwọ́ à nígbà tí àwọn ibo bá sí àlálejò náà ti tó ọmọ tó dùn mí ní. wáìdì fèbí ṣe rárá gbogbo wáìdì tí mo mọ̀ láyé mi wọn ẹ̀ fèbí ṣe ó ní wáìdì kan tí ń bẹ ní àbọ̀ kejì náà wáìdì ọmọ bàbá ọlọ́run dáì jù. tí mo ń sọ̀rọ̀ ọlọ́run dáì jù. ẹ kí ni ìmọ̀ tó ń sàwọn eléyìí náà nígbà tán mọ̀ pé àwọn ò tí ì tó ọmọ bí kí náà bímọ fún àti pé kí ni àwọn fẹ́ra wọn fún kò mọ oríyàn tí ó fẹ́ ni hmm. tí wọ́n bá jẹ́ obìnrin sọ̀rọ̀ fẹ́ rú bàbá wa yìí ṣé ti rú bàbá tètè lu ẹnu rẹ̀ ni. Ah. ẹja àìdì náà fáyìn náà. ẹ kàn bí ẹran kó gan ó fẹ́ sàn tó bá bí ẹran ah. kò ní ìdí kan máa lọ lóúnjẹ fún wọn kàn sí sínú gbóni yóò jẹ koríko tí ó jà wọn sì fà wọlé padà. anu àìdì ló ṣàṣe anu ah. àìdì ló ṣe lọ́jà lọ. ẹ sọ wa lóúnjẹ tó gbé fún ẹ. ìwádìí ló ṣe ṣé bàbá rẹ̀ ló sànù ẹ̀ àbí ìyá ló sànù ọ̀. kí ló ń náà wò kó lọ kó lé kọ́múlé látà sí báwọn ẹgbẹ́ rẹ̀ ló gba kọ́múlé látà kí ló ń fọmú sínú ilé ọmọ tí ó ti kó lórí gáàsì. Àríyọ̀, wọ́n bọ̀, wọ́n bọ̀, wọ́n bọ̀. Àríyọ̀, oba, oba, oba, oba, oba, oba. ọba ọba àjùlọ àjùlọ ah olóyìnbó àjùlọ àjùlọ ah olófò ni ọ yàgbà. àtòkìkí nírú àsìkò yìí ah ah ah, ah. ó dáa kò sí wàhálà. ẹ jáde. òkìkí. Ah. ẹ èmi náà ni. ṣé o sí. ọmọ yín ti ń ké lọ́sàn-án ti pé bí ń pòun òun padà wá rí òun ọmọ mi tó lé bí ń pòun lọ́sàn-án. ẹ eré ti o. Ah, abẹ́dí ẹ̀ wọ̀ lọ́mọ yín kò bá má sùn o kò bá má sùn ẹ mọ tẹ́sí fún wa nísìn ẹ jẹ́ bá a wọlé lọ ẹ bá wa jí tó ti yé yín ẹ bá wa jí torí pé torí tiẹ̀ la ṣe wá. kí n lọ jẹ́ ọmọ tó jẹ́ pé àtàwẹ̀ àtàdúrà ni mo fi rẹ̀ tẹ́ tẹ́ pé igbe ibi ló ké tí ó fi sùn kí lọ jí. ẹ ò ṣe bí àwẹ̀ lẹ́yìn fi rẹ̀ tẹ́ ẹ lọ fi sínú jí tó mm-hmm. ti yé ẹ sọ pé sínú làwa fi jí. ṣé ẹ ti rí àtàwẹ̀ àtàdúrà tẹ gbà Ọlọ́run ti gbàdúrà yìí. torí ọmọ náà torí rẹ mo ṣe lọ látàárọ̀ o. torí ẹ abọ abọ lílọ mi rẹ olú ọmọ torí olú ọmọ alọ àbọ mo jẹ. ọbẹ̀ ọbẹ̀ tòló tòló nù. tòló tòló tòló tòló. o ah, kékeré ipò ọ ah. ọmọ mi eh. adúrélé hmm. tán tán tán. mélòó ni inú pọ́ọ̀tù òun fẹ́ ṣe sí. Ah. pọ́ọ̀tù yìí ni. bẹ́ẹ̀ bá tiẹ̀ dín pọ́ọ̀tù ẹ̀ lè gba kòkó rí. jẹ́ rí kòkó ọdún fọmọ tẹ́bí ń para tààrọ̀ tọ́mọ ohun ti jẹ́ gbẹ̀yìn sí yóò tó jọ mẹ́ta. Ah. Ah, níbi oh. yìí fò. ọgbọ ọgbọ ọgbọ ẹgbà ẹgbà orí ẹgbà ẹbí sùúrù gbà ọbẹ̀ ẹni. ọbẹ̀ ẹni o ọbẹ̀ ẹni. ikú síbẹ̀ o. okun ẹ̀rí. ẹ̀sùn mọ́lẹ̀. ẹ̀sùn. mo mọ̀ pé bẹ́ẹ̀ nǹkan sí pé ẹ mọ̀ pé ẹ gbé nǹkan. kí o máa ṣe. ẹ dákọ̀ tẹ̀lé ọ̀rọ̀ àwọn àgbà ni o. ìdúró àwọn àgbà bọ̀ mọ́ ní ẹ bá a bá torí ọmọ pẹ̀lú níta tó rẹ̀ pé kí wọ́n inú ìjẹ́ kọ́ mọ ah, ìjẹ́ ìwé ọ̀rọ̀ tó lò. òun náà ní sèfù. ẹ mọ̀ mọ̀ dálò àríyọ̀ ọ̀rọ̀ tó sọ ò dáa ẹ tó bá torí ẹ̀ pa ẹ̀dìyẹ ìwé ni kò jẹ táwa ni kò jẹ tán ta ni kò jà pa. ẹ dá lọjà lọjà ni. ẹbí ọ̀sán àtàlẹ́ òní fẹ́ o lágbára ló kó òde nípa láàrin. àṣẹ wa àṣẹ wa máa bá àánú pàdé ni o ṣé o o ṣé o èmi nìkan pọ́ ah, ọlọ́run wà ṣé o. tá ń gbé mi tòlótòló ìyá aráfíà <laughs> ta ló gbé mi tòlótòló ibí ni mo ti fún ní oúnjẹ lálẹ́ àná gbẹ̀yìn yóò dẹ̀ bọ̀ sí ẹ̀gbẹ́ bí. tá ń gbé àìná ó bá rí tòlótòló mi bí. ẹ. ah. ah. ah mo rí fìrífìrí òkìkí ń bí ìlànà àmọ́ èmi ò mọ̀ bóyá dájúdájú òun ló máa gbé tòlótòló yín ah, òun ló máa gbé òkìkí wo òkìkí wo. ṣé máa sọ pé ẹ̀mọ òkìkí kan náà tó máa ń da gbogbo òlú rú ni. òkìkí agbẹ́tòlótòló mi ah, òkìkí fẹ́ ya wèrè fún yẹ gbogbo orí burúkú tó kìkì ń ṣe kiri kò ní jẹ́ dọ́dọ̀ tèmi ah, màá bó kìkì fà á èmi dẹ̀ mọ̀ pé àjọmọ̀ yín ni o torí wọ́n ló ṣe ẹsẹ̀ tó tòtò tó wá wá tó fi gbẹ́tòlótòló mi wò wọ́n bó kìkì sunkún jẹ́ ẹ bọ́ta. Ah, ah. ẹ wọ́n kí ni tèmi yẹn ṣé mi mo gbé tòlótòló yín ni. òkìkí ti fẹ́ ah, ya wèrè fún yẹ. ṣé mi mo gbé tòlótòló yín ni. wàá rí mi tó. tí mo lọ́gọ́ mi ò lè lọ ọmọ jàre. ṣé mi mo gbé tòlótòló yín ni. ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àtọ̀ ṣiṣẹ́ tẹ́lẹ̀. àbí èsì ṣe mọ tẹ́sí fún mi bó bá tó bí ìdá yìí ọ̀túnla kẹ́ ẹ pé wọn á jọ sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀dà ṣe ṣe wọ́n dúpẹ́ o ọ̀dà ọba nkíá ọba nkíá. àbíyèsí o. ìyá ló dé. àbíyèsí o. Ah, ṣé o sì kí ló dé kí ló ṣẹlẹ̀. kábíyèsí wàhálà ń bọ̀ o. wàhálà bíi ti bá o. wàhálà máa ṣẹlẹ̀ o. kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run ní jẹ́ àrí wàhálà lédú àwọn ìjẹ́ àrí ṣòro kí ló ń ṣẹlẹ̀. ẹ wo ọmọ tá à ń bá wí tẹnika má bá wí ó tún bàjẹ́ sí ni o ó ń bà kọjẹ́ sí ni o. àgbèrò kí wàá lélẹ́yìn ìgbà ìtòlú ọlọ dákúndà ló dé kí ló tún ṣe. òkìkí ti gbé tòlótòló mi ó dẹ̀ ti pogun ó di dandan kó rógun báyìí o. wọ́n tún lólógun à ń gbé tòlótòló bá ṣe ń pa náà kan ló tún tàn mí ìlà ń pa àmọ́ ìyálóde. kábíyèsí. ju gbogbo ẹ lọ sùúrù mi là ń ní ẹ ṣe sùúrù. màá hmm. hmm. tún ṣe sùúrù mo mọ̀ pé sùúrù náà lè máa sọ tẹ́ẹ̀bà wá gbọ́ èmi á ṣèdájọ́ lọ́wọ́ ara mi. ìyálóde tinubu bí bàbá tó ń gbé ọmọ bíbí inú rẹ̀ sùn sóòrùn tí inú ẹ̀ bá padà rọ̀ inú òòrùn náà ni ó ti lọ gbé e a ní pé ọmọ ẹni ó burú káwa lè fẹ́ pọ̀ pàdé sùúrù lẹ́ ṣe. Hmm, kábíyèsí ṣé ìdí wá nìyẹn tá máa máa wò níran tó máa máa ba gbogbo ẹ̀jẹ̀ tó fi máa dànù sí méjì á máa pàṣẹ lọ́hùn ẹ̀yin náà máa pàṣẹ ń bí ó nígbà tí ìlú bá tún mọ́ wa lórí. kò lè ṣe é ṣe kò lè ṣẹlẹ̀ ẹ wò á nítorí pé ọmọ lè káfọ́ líle mu ẹ jẹ́ àfẹ́sùn pẹ̀lẹ́ tọ́ ọ́ afẹ̀sùnpẹ̀lẹ̀ tọ́. mo ti gbọ́ kábíyèsí mo ní wá bùn ìgbọ́ ni. ẹ bá ń kó lórí. ìyálòdì. mo gbọ́ yín kábíyèsí. ìwọ ọmọ gbogbo àlele yìí báyìí gbogbo wàhálà kàtíkàtí gbò ní ìdẹ̀wọ̀n ìfà kiri ìlú báyìí. ọ̀dà mo máa ń pọ̀rọ̀ ìlú yóò máa ń lárọ́ nù wá dìgbà tó bá bàlùjẹ́ mọ́ mi lórí ni eléyìí ah, ló fi ṣàṣìmọ́ ah, ah, ti tura rẹ̀ dò sàkàmọ́ bọ́ọ̀nù lù. Awo gbà mí. Kàbíyèsí. Gbà mí awo. Má jẹ́ tèmi ó gbé e ṣé ọ̀rọ̀ tí ọmọ ọjọ́ sí tí mo sọ fún ọ pé ń yọmí lẹ́nu ń dà mí láàmú tọ́ fún mi ní nǹkan pé kí n forí rẹ̀ sí kí n wá fẹ́ ẹnu afẹ́fẹ́ ibi bá ti fẹ́ èyí ní rí i mọ́. bẹ́ẹ̀ bá ti pín rí rẹ̀ hmm. yóò ti lọ wábì kan kù sí. kò kú kò kú bì kankan kò kú kódà nígbà mo parí ọdún oyè mo dé dédé kinní náà tó yọ sí mi ẹ̀wù bí ìhànà tí ń pariwo tí ń gbẹ́ẹ̀ tí ń gbówó láàfin ah, ah. mo ní láti sọ fún àwọn ẹ̀ṣọ́ kí wọ́n bá mu wọnú ìyẹ̀wù ìyẹ̀wù mi ni ariwo rẹ̀ pọ̀ kàbíyèsí odidi ẹ̀wọ̀n gbogbo agbọ́dọ̀ ah, wa nǹkan ṣe sí nǹkan tó gẹ́lẹ́ ni o àwọn àti ẹsìn ni kó má bàa bàpò ìjẹ́mọ́ lọ́wọ́ o kàbíyèsí mm, mm, tó bá dé bá ojú awo ó dé bá ẹnu o ó yé mi ó yé ọ o ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ kọfí sàdákà ti rọrùn lọ́bi tí ó lọ ká lè máa sáyé tí wa lọ. kàbíyèsí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó sọ sí lẹ́nu ó gbin lọ sí. àbúrò ti di fèmí náà gẹ́lẹ́ nù. òkùtò òkòrò àwọn egungun mo fi làkàlàkà àwọn eré ìdìdì ọ̀nà. Mm sọ fún mi sọ fún ọ awọṣẹ́wé ní ọgbọ́n ìdìbò mẹ́kan kàbíyèsí nígbà tí mo ṣèwádìí mo fẹ́ ta mo fi kéèjì n tó jẹyọ sí mi kàbíyèsí hmm? ṣé ẹ fẹ́ gbọ́ tó ọ̀rọ̀ gbọ́ mo fẹ́ gbọ́ ọmọ yìí àfi káfà àwọn ará ọ̀rọ̀ rẹ ti dàbí àpáta ẹ dákun kàbíyèsí bẹ́ẹ̀ yín bá forí sàpáta kí ni ó sì ọ sọ̀rọ̀ báyìí yóò fọ́ ah, ọmọ tí ń bẹ ńlẹ̀ wọ́n sọ̀rọ̀ báyìí kò ṣeun ti ní ọ̀ a ní ọmọ àwọn tó wọ́n ṣe sí tí ó fi lọ́bi tó wò ó lọ àwọn nǹkan ṣe sí ni o àwọn nǹkan ṣe sí ni o ẹ òkúta sin ẹsẹ̀ rẹ̀ ọmọ gbọ́dọ̀ yọ ọ́ ta àbọ̀ ti gbàgbé ni. kàbíyèsí ń gbàgbé ń gbàgbé ẹ̀yin ẹ wá gbọ́rọ̀ mi dáadáa kàbíyèsí gbogbo ohun tó mọ̀ ìbá fẹ́ kàbíyèsí àfikẹ́ ẹ̀ bá fẹ́ ọ̀rọ̀ wọn ti dàgbà lówó gbòó àwọn ọmọdún ní fẹ́ dìyẹ <sighs> olúwa mi o. ṣé wàhálà wà ní báyìí eh, ṣé wàhálà wà dé báyìí wàhálà òde wàhálà dé wàhálà dé òríran ni wàhálà dé awo wàhálà dé. ilé ah! ìlú yẹ kúrò fún ìjà rẹ. àrí yóò máa yóò ta àjìnà eh, eh, sí àbí tó bá wọn kó fẹ́ ta kó bọ́sibẹ̀ àríyó rẹ̀. ọmọ oníbọ̀ yìí ọtí bọ̀ yìí ọmọ yìí dá o. Ah, ó dà gan ó dà ó dà ọmọ bá mi. ó dà ó dà ó yà tayò tayò ah, tayò. ọmọ ní dà. òkìkí ọmọ òun dà lóòótọ́ àmọ́ kó má lọ jẹun tí mò ń lò ó má lọ eh? débẹ̀ o torí ah. ọmọ ọba ni àkúnlé bó ọba lè fọmọ ọba lófin àwọn eh? àbábọ̀ wọn ni má lọ fà òkèké má lọ fà it's not for eh? children má lọ fà. dẹ́ka yọ kíni ká yín sùn ní kó bá bá fà. ṣé tèmi bá da ti bá dànù ọba ṣé ò ní yóò sí. ṣé ò ní jọ́ rẹ̀ lọ́jà rẹ̀ ọ̀hún. Ayọ̀wá bó ni òkìkí lórúkọ mi olókìkí ọmọ kan ṣoṣo tó wà ní gbogbo agbègbè yìí gbogbo olú ìbò ti tó ní gbogbo agbègbè yìí kò sólúwa rẹ̀ àpè méjì òkìkí kan ìlú gi kan ni ẹ <laughs> eh, bẹ́ẹ̀ ni bó ni kí ló kọ rẹ. ṣé pé o gọ̀ ó dẹ̀ bàjẹ́ èmi ni wọ́n ṣẹ́ni wàṣàwàṣà sí kí ló fẹ́. ọ̀dà mi tó bá dé mo rò pé ohun bọ́ ti ń sọ lẹ́yìn lọ́mọ̀ sọ lọ ni àyínú ti inú ti ń bí mi bọ̀ láti ilẹ̀ àmọ́ ìfẹ́ bínú torí ìfẹ́ ìjà ìfẹ́ ìsì bínú torí ìfẹ́ tí mo ní sí ọ àwọn bá ti béèrè ohun tí mo fẹ́ nù ọ̀dà ìwọ ni mo fẹ́ mo nífẹ̀ẹ́ rẹ mo sì fẹ́ kó o ṣe tèmi bó bá ilé ṣe tèmi ọ̀dọ̀ ọlánu o nínú ìlú yìí mi kan tún mí ẹ mọ́ bí ìlú ìṣe tọ́ yìí kò síbi tó bá ti gbórúkọ mi òkìkí sọ́dọ̀ àwọn tíjọ́ kòhùn àwọn ọmọ mi ni wọ́n àwọn ọ̀rẹ́ mi sì ni wọ́n pẹ̀lú àmọ́ kò sí ohun tí bá ti sọ báyìí tí wọn ò ní tẹ̀lé. bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ sàn orí ẹ burú orí ẹ ti burú. are you stupid or something? Ah, àbí òkìkí kọ́ lélẹ́yìn ni hmm. ìwọ tó ń da gbogbo ìlú láàmú òun lórí láyà láti dá èmi ọmọọba dúró as big as you are o ní anything tó ń ṣe the four of you are jobless jẹ́ kí n wá wọ̀n ẹ́ sórí the next time tó bá rí mi tó dá mi dúró nǹkan tí mo máa ṣe fún ẹ wà délé òní lè ròyìn. lóòótọ́. orí ẹ burú lọ́sì ah! aláìní ẹ̀kọ́. Ah! lémi. òkìkí tí mo wí fún kó o mọ̀ lọ kó o mọ̀ lọ àfìgbà tó tẹ́. kò tẹ́ kò tẹ́ bá tẹ́tẹ́ di ni máa dà lóhùn irú nǹkan tó ṣe bí ilé wàá tún padà rí lọ́jọ́ mi wàá tún bá a sọ á tún padà gbọ́ irú nǹkan o lèyàn sọ fún mi pé ọmọ ọba ni ṣé ìgbà tí yóò dá lò sí wàá pé ìsọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wàá fi mọ̀ pé ọmọ bẹ́ẹ̀ sojo ọmọ bẹ́ẹ̀ mọ̀ fòyà hmm. ọmọ ọba ni. ẹ gbà yẹn ìgbà tó jọmọ bá ń kọ. ìgbà tó jọmọ bá eh, ń kọ ṣé ó nígbà tó bá dé kájí bó ti lọ ó ní ìyálà ìyá anybody o anybody. àwa náà máa dá padà fún ni. pé ìyálà ìyá single person o single person. Ah, ah. ìyálà ìyá single person àwọn kan fún pé ìyára àti gúpẹ̀tì òun náà máa dá wa lóhùn pé ọ̀tẹ́dọ̀lá ò lórí méjì o àti pé ìyájọ́ rẹ̀ mi wọ́n gbọ́ngbọ́ngbọ́ngbọ́n ni ìyájọ́ wọ́n ah, lójú tì. ògì láàrin èmi àti ẹ. kó èké kó ẹ̀tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni o. ṣé torí pé ń jọmọ ba ló ti wà tó ah, kúrò sọ́dà tó sílífà ni. ẹ ń bọ̀ fún ọ̀ ọmọ wo parí ẹjọ́ rẹ̀ kọ ìfilẹ tẹrọ ọmọ tó ti súyà rẹ̀ ló pọ̀ hmm. bó ti máa ń wà ló ti wọ. hun rè é ìdájọ́ tèmi yín o èmi ó sì dájọ́ tèmi. ìdájọ́ wo ìwà bílẹ̀ sọ̀rí òbí àríyọ̀ tó sì mọ mí. àríyọ̀ ah. sọ̀rí tẹ́yà bá fẹ́ káàbùkù hmm. ọ̀fẹ́ ni ọ ti kàlùkù bọ sí wa yìí ìwọ ṣé a máa sọ̀rọ̀ ṣé ìwọ àríwọ tí ní ọ̀ríwọ ọmọ wọn ṣe ah, ah. ìwọ sọ eléyìí tí o lè ṣe bọ́dẹ̀ nìkú jà ìrọ̀ ni ìwọ ọmọ ti lè jẹ́ kó wẹ̀ jẹ́ kó wẹ̀ ó nà ó nà. yíyá <laughs> ẹ lẹ ṣé bá ní ọmọ ọba òun sojú ọmọ ọba ìbẹ̀rù ni ṣé ìwé sọmọ ọba ni láyà rẹ já tó bá wọn. àṣé <laughs> ìwọ ni. èmi ni. kí ló ṣẹlẹ̀ kí ló ń wá. kílẹ̀ tó ṣe dáyàjà wa. Ah, ayé tí dáyàjà yín yìí tiẹ̀ dáyàjà yín rárá yàrá ó já ni ẹ̀ jáde ẹ̀yìn ẹ̀yìn olúmọ̀kúdà ẹ̀ bọ̀ bọ̀. ṣó wa ókè ṣá. àmú wa ẹ̀ ọ́ nǹkan kó ṣe ókè nìkan <laughs> ó nu eh, ọtún ń bọ́ sọ ọpẹ́ kan o hmm, ó nu. àìsí <laughs> ah. òkìkí àbí kí ló ń jẹ́. bẹ́ẹ̀ni mi ni ẹyin méjèèjì àṣà. ìwọ tún ni àbí <laughs> mo ti rí náà ẹyin mẹ́tẹ̀ẹ̀ta ẹkú nìkan ṣe ẹ níṣẹ́ nù ah. ẹ ní kankan tẹ ẹ ṣe you are jobless useless set of human being. kò parọ́ o eh? kò parọ́ o ọlá níṣẹ́ sáà níṣẹ́ ni. Ah, ọlá ah, wa ń bà lù jẹ. ọlá yìí dàlú sáà wa ń dàlú rú ni. aṣọ ọmọ pààlà ni kí n máa ruwa mọ́rin mọ́. kò parọ́ ó rí sọ sọ wá rí ẹ ọmọba kò lé ọ̀nà tí mo bẹ́ẹ̀ sọ́njẹ́ ìwọ ò ṣe ní ẹlẹ́rọ ọ̀hún wọ́n á rò pé nígbà tó o ti ṣe ẹlẹ́rọ káwọ́kú ṣe ní eléle o. ìwà àtìta ni sórí ẹ burú ni àbí kò fẹ́ dá fún ẹni tó ń jáwé rẹ̀ mọ́tìlẹ̀ ni. Ah, òkìkí ó sórí ibú ni o ó gbé sábìlẹ̀ sàkà ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wá ń bọ̀ ẹ fẹ́ fọ́ ọmọ ọba ó sórí tó fọlọ́borí àgbọ̀n báwọn ó tún wá ń sapá gangan ó fẹ́ fọ́ ọmọ ọba tó rẹwà tó yìí orí ibú lẹ́jọ́ sí. tẹ́mi ò sì rẹwà. kò ní í yọ ìwọ má wá ẹnu rẹ̀ bí agolo rọ́ọ̀bù ṣé ẹ kí wàá máa sọ̀rọ̀ sáàrò pé ìwà ọ̀rọ̀ tẹ̀lé ẹgbẹ́ ọmọ inú rẹ̀ ẹjọ́ rẹ̀ kọ ìgbà tó jẹ́ pé ìran ìran yín ìran yín ọmọdé lẹ́fọ́ sí káàkiri bí kẹ́ ẹ máa ru aṣọ tẹ̀lé àwòjẹ tí wọ́n yín lára abẹ́ rí ẹrí ní etí ẹ̀bí kiri. àtẹ̀lẹ́jọ bá àwọn àwọn wèrè mẹ́ta yìí rò ẹ jẹ́ ká. ẹ gbọ́dọ̀ síbẹ̀ tá ló lọ́gbọ́n máa sọ̀rọ̀ níbo lọ́nà níbo lọ́nà. Ah! àjùlọ àjùlọ ọmọ bàfà ọmọ bàfà ọmọ bá ní o èyí ọmọ bá fi o èyí ọmọ bá fi gbà tí ọmọ bá fi ní o. rasaki o rasaki o rasaki. ẹgbẹ́ ṣe a ìfẹ́ sọmọ ṣe máa sọmọ ṣe lọ. ogidi ọ̀dà o ìdí wẹ̀rẹ̀ sì dùn táì ìgbẹ́ sọ ọ̀nà ṣé mo yẹ kí ìkànnì náà ti ẹ̀dọ́ kéèyàn gbọ́ sẹ́rẹ̀ wò àká mọ̀ bóyá wọ́n ti jábàálẹ̀ wọn gan a dé dúró dé pé àbí ní sùúrù ẹnu wọn sùúrù sí kí la gbé kílẹ̀ jù kí ló dé kí ló le tó yìí. kábíyèsí ẹ ní kí n ṣe sùúrù èèyàn wò mí ṣùṣùn ó rú èpò ọmọ mi ẹ wá ní kí n ṣe sùúrù ah, ó ti yé mi bóyá nítorí pé kò ń ṣe ẹ̀yin lẹ bí tó tó bá pẹ́ ẹ̀yin lẹ ni ẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ ẹ ẹ olórí ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ tẹ̀ ọba ni mí ọba ni mí ọgbọ́n la fi ń to ìlú kì í ṣe agbára mi nítorí pé mo jẹ́ kábíyèsí kí n pàṣẹ nípa tí mo rí i mi mi ìsọpá ni ìdásẹ̀ rí àfọ̀n àkùkù bá wí àmọ́ ẹ ṣe sùúrù ni. sùúrù kábíyèsí ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá ti ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn n má para mi sí lọ́rùn ni. ó jẹ́ gbọ́ bá ọ̀nà mi ẹ ń ṣe nǹkan sí i para rẹ bí ti báwo àwọn ẹ̀ṣọ́ ìjà ẹ̀yẹ ẹ̀ṣọ́ ìjà. mo fẹ́ kẹ́ ẹ gbéra ó sọ fáwọn ìyókù rẹ̀ kẹ́ ẹ lọ wá òkìkí kẹ́ ẹ gbé wá fún mi ibikíbi yòówù kó wà inú wo lẹ́ni ń jẹun lọ́wọ́ ni ń tọ̀ ni ń sùn ni ń tó bá kó lè mọ̀ ṣe ẹgbẹ̀dẹ́ àfin láìpẹ́ ó yá gbéra kẹ́ mọ́ lọ. ẹ̀yin ẹ̀ sọ. adétó súnmọ́ mi ní àyè wọ́n bọ̀ bọ̀ bọ̀ bọ̀ àwọn alálẹ̀ yẹ yóò jẹ́ fojú sọ́kùn ọ̀la. ẹ ṣe fún mi. ẹ ṣe dájú ẹ lójú. mo rú owó God bless you. Ìmọ̀ ọ̀ṣẹ̀ pé ẹ lórí ọ̀rọ̀ tá a ti mọ túbú láti bí ọjọ́ mẹ́ta ń lẹ́yìn. Ìyá rẹ ti fẹ́ tọmọ adìyẹ pa sáàfẹ́. Àwọn ọmọdé ó yẹ pé n lè dá nǹkan kan ṣe ẹ̀yin ẹ̀yin ẹ̀yin olóye. Ẹ jẹ́ ká finú konú káfíntàn lókun kí ni tá a lè ṣe lórí ọ̀rọ̀ òkìkí. kábíyèsí o láti ọpẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣe wọn wá pẹ́ lẹ́nu yín kánrin kése ẹ̀yin ṣe òkìkí ó ti gun gire kọjá ìwé bẹ́ẹ̀ ni ọmọ ọsàn lòkìkí tí kó pọ́npọ́ bá ìyá àti bàbá tóbi <laughs> ẹ má wàá gbàgbé pé ìlú tí ò bá sófin ń bẹ ńlẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀ ni òfin wà lù yìí òkìkí sì ti fọ́ padà òfin lójú ó di dandan kí ìdà òfin ọbẹ̀ lọ́wọ́ ni ọmọ tí wọn ò bá kọ́ láti inú ilé ìta ni wọ́n ti pọ́rú ọmọ bẹ́ẹ̀ ẹ wo ẹ má dúró de ìforíkorí àwa olóyè àṣẹ ń bẹ lẹ́nu yín ẹ pàṣẹ kẹ́ ẹ dájọ́ ń tọ́tọ̀ àti ń tọ́yẹ fókìkí kí gbogbo tó rùn ó sì tán fàkátì. ẹ ẹ kábíyèsí olúwa mi o olúwa mi o ẹ̀yin olóyè ah, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹjẹ́ àṣẹ sùúrù sí i. lọ́nà wo. eégún òtòlò lẹ̀ bá jẹ́ ká fi tu ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ẹ ló to òjò gẹ́. torí pé ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ tó fi tipátipá bá lájọṣepọ̀ hmm. ó ti fún lóyún. làtẹ̀kẹ́ tó ni. nígbà tó ti wá fún lóyún yẹn ó ti di ká fọgbọ́n sí o torí bí gbogbo wọn bá wò dáadáa báyìí ó yẹ kí gbogbo wọn mọ̀ dájúdájú pé òkìkí ti dànù ọba báyìí ah, ah. ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o. àgbẹ̀dọ̀ ah, àná ọba bíi ti báwo òkìkí ò dànù ọba kankan o ìjìyà ló tọ́ sí òkìkí ìjìyà náà làdẹ̀ máa fi jẹ́ ẹ́ àná ọba kọ̀. ẹja nà eh. hmm. eh, sùúrù sọ̀rọ̀ yìí ẹja nà sùúrù sí ẹja kan ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nù ẹ̀dàkùn sọ́bẹ̀ ò ti ṣe tó fẹ́ ṣe náà ọbẹ̀ ti ṣe tó fẹ́ ṣe tẹ bá ní káfíyà tó tọ́ tó yẹ kọfí jòkìkí ẹ rántí o <laughs> òkìkí yìí ti fọ́ ọmọ ọba lóyún o ṣé tó bá wá bímọ tán ọmọ ò ní ní baba kọ́. Ah, eh. ọ̀rọ̀ la ọ̀rọ̀ ní làákàyè. olóyè Kòrédé Ṣóyínká bí eh, olóyè olóyè ẹ wo ọ̀rọ̀ tẹ́ sọ̀hún ọ̀rọ̀ tí ò dáa Eh, kábíyèsí ẹgbẹ́ ń pè ń sí àkíyèsí tó ṣe pàtàkì tán tán ṣe kókó ṣé ẹ rí bẹ́ẹ̀ bá ń fọwọ́ lẹ́rán lérí ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé pé àwọn ọ̀kẹ́ wà ń tà tí wọ́n ń wò yín tí wọ́n sì ń worú ìdájọ́ tẹ́ ṣe fókìkì irú àwọn tó wá gọ́ta yìí ni wọ́n máa lọ fẹnubọ̀lẹ̀ ni wọ́n máa sọ pé tọ̀ nítorí pé ẹ̀yin ọmọ yìí kìí ṣe ọmọ bíbí iná kábíyèsí ni ó sùn ya rẹ̀ ló kó wá àfin ni ni ò ṣe mọ̀ dájọ́ tó yẹ kó ṣe ẹ dákun bàbá bọ́ bá kọjú sí yín ẹ táà bọ́ bá kẹ̀yìn sí yín ẹ̀ta bọ́ bá wá kẹ̀yìn nìkan ẹ tún ro dáadáa kẹ́ ṣe ìdájọ́ tó tó àtẹ̀yìn tó yẹ lérí ẹ̀yìn ẹ bá ń ro dáadáa ẹ bá ń ro ẹ bá ń ro ẹ bá ń ro bọ́ bá jọ́ ọmọ yín kó kìkì ọgbà lóyún bẹ́ẹ̀ káwá máa ṣe ìdájọ́ fún ẹ bá ń ro kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. bí gbogbo wa ti ṣe mọ̀ pé àìyọ̀rọ̀ ò sí púpọ̀ lónìí a sì mọ̀ pé ẹni bá fipá bá ni lò pọ̀ bíbẹ́ là á bẹ orí ẹ̀ sí ní owó. ìlú wa kìnìra dára dáa o tún máa wá fipá bá èèyàn lò pọ̀ kí wá sọmọ lásán ó wá jọ wọn tèmẹ́. ìsọ̀rẹ́ wọn lè tọ́ da òye ẹ wo ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ mú un lọ dí òògùn wọn lọ bẹ orí rẹ bẹ. lábẹ́ ní lórí kókó rí nǹkan fi padà. ilé yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tó kú lùlù pátápátá ẹni ẹni bá fipá bóbìnrin lò pọ̀ bíbẹ̀ là bẹ̀ lórí ẹ kóra yín jánu ẹ láwọn mọ́ra. ẹ wo ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ mú lọ ẹ mú lọ ẹ lọ bẹ orí ẹ. adéolú ọmọ adéolú. Ah, ìdájọ́ tó ìdájọ́ tó dáwọ̀ ṣe fẹ́ mi o ó sì mọ̀ láàrin mi àti. ẹ ẹ ọmọ àlàkọ mọ ah, ah, ah. kábíyèsí ẹ ẹ ẹ kọ́kọ́ máa yọjú ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan náà kó tó kú ó pè é lóko. òkìkí nínú ìta bẹ kábíyèsí fún kó má lè bẹ ẹ lórí kó má lè bẹ ẹ lórí ló tún lanu gbàgà ló tún larúkọ mọ́ kábíyèsí lórí tó yìí ta ló ń bẹ ẹjà báyìí. dùkú ló ń bá bẹ àbí kí ni ìjà yìí ló náà látàrí tani dán kí ni tani dán. ẹ má sàlọ ẹ má sàlọ ẹ má sàlọ. Adéolú ọmọ adékòrò yìí ó mà ṣe o ìwọ tí mo finú tán lọ tó wá lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn tó ṣekú pa mí. èmi lèmi já òpò ẹ̀mí ẹ̀ dàbí èmi lèmi já. ẹ ṣe mo mọ lóore o mo mọ lóore àwọn àgbà wọn ní ìlànà ìṣèjọ ìjọ bẹ́ẹ̀ àmọ́ ìbá lọ́la àwa ti wá ṣiṣẹ́ náà tán pátápátá àwa ti fẹ́ máa lọ. ó eh, ah, eh, mi gbogbo ètò lèmi náà tó mọ ìyá ajá. oore eré ẹ dàrú ìwọ lọgá náà àbí mi lọgá lọgá náà. ẹmọjà ó pé méjì èmi náà ní ti gbà ní ẹyìn ẹyìn abala ẹyìn awati ẹyìn léèyàn sá ah! bí ẹni tó tẹ ẹyin tẹfẹ yí lọ́rùn ah! tẹtú pa ọ. eré ah! ẹ dàrú ni níta iná ti dá mọ lójú o. èmi mo kan ẹsẹ̀ kúrò nínú. ẹ ṣe ìwọ ni wọ́n yẹ mí lọ́rùn ẹ̀. ó dà ẹ fún mi. gbà ṣé sìgá ni wàá mọ̀ fà tẹ́lẹ̀ ní báyìí. eré ẹ̀ dàrú ni. lẹ́sà fún mi lówó ìjọ ẹ mọ̀ yọ̀ ọ́nbẹ́ bílòkù méjì. ìjọ já máa lọ. ṣé sìgá ni wàá mọ̀ mú tẹ̀lé ní báyìí. ìjọ máa fa méjèèjì pọ̀pọ̀ níṣó kí n máa wò pákọ́ ẹ. kílẹ̀ kílẹ̀ tí ì gbọ́ kábíyèsí yín tẹ́ ẹ rò pé ọ̀rẹ́ ìlú ni ọ̀tá ìlú ni. Adéolú Adéolú ọmọba ó dẹ̀ wo sùnsùn ó kán mi lẹ́yìn ọ̀kan ó wo sùnsùn ó dẹ̀ dá mi lóró ọmọ kan ṣoṣo tí ọlọ́run fi jí ìkẹ́ mi ó dẹ̀ wo sùnsùnsùn ó dẹ̀ pa á mọ́ mi lọ́wọ́ ìwọ náà wá gbọ́ ọ táyé bá ń jáyé tí èèyàn bá ń jẹ́ èèyàn ìwọ gan ò ní níláárí nílé ayé ò ní jẹ́ èèyàn títí ayé máa fi parẹ́ àwọn òbí ẹ̀ wọn ò ní jèrè ẹ̀ ìwọ fún ẹ gan ò ní jèrè ara ẹ̀ tó bá da fún ẹ ní àárọ̀ kó tó di àṣálẹ́ gbogbo ẹ̀ máa bàjẹ́ fún ẹ pátápátá ayé ò ní rójú ọ̀nà ò ní ráyè rúdurùdu rédèrèdè rádaràda òun ló máa máa bá kiri títí títí tí gbogbo gbèsè ayé tó máa fi pín sí àìmọye ìgbà ló ti pàdé àpòpọ̀ tó ń gbìyànjú láti pa òkìkí torí pé ó rò pé àṣírí ńlá ń bẹ lọ́wọ́ ẹ̀ láì mọ̀ pé mi ni mo wà lóògùn tí mò ń jẹ́ jìn. Ah! olórí kí ló tó ń ṣe wá ah! ọlọ́run má jẹ́ ká jí àdọ́rùn mò ń tọ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni kí n nífẹ̀ẹ́ àṣẹ ni tí mo nífẹ̀ẹ́ tí mo ń pè níyàwó mi àṣọ́ta ni ah! ọ̀tá mi ni ẹjọ́ ṣé èèwọ̀ ni àbí nǹkan burúkú ni kéèyàn fẹ́yàwó nílùú èkó. Ah, mo fojú ọ̀gá o ó sì tẹ̀lé ẹ̀gbọ́n mi lọ sí gbàgbé mi pátápátá ah, ah, kò mọ̀ yóò rí bẹ́ẹ̀. ó yẹ kí wọn náà mọ ọlọkùn ara rẹ wípé kò pọ́síbù ó kàn jẹ́ wípé òkè bíbá ni ò jẹ́ ká rí tọ̀hún. mẹ́sì gorí òkè tí bí kẹ́lẹ́ fi rí tọ̀hún ẹsẹ̀ ya jẹ́ òkè ó dín lójú ọ̀sẹ̀ àlọ́ pátápátá ọ̀wọ́ ẹ̀yìn wò tó sì mọ̀ pójú tó ti mọ ní olùkọ́ òun mọ́ ni mọ́ ọtí ẹ̀rí tèmi rò ó yẹ kí ìwọ náà mọ̀ wípé bó ṣe ń ṣe ẹ́ náà ló ṣe ń ṣe mí náà ìfẹ́ ẹ̀ ṣì wà lọ́kàn mi ó kàn jẹ́ wípé ó máa lágbára o. Ah, ọ̀gá ò pa ìyálà yẹ kunlẹ̀ gbọ́n mi náà jẹ kí wọ́n fi lè gbà ọ́ tán hẹ́n tí wọ́n fi lè gbà ọ́ pátápátá mọ́ ọ lọ́wọ́ tí wọ́n jó tiẹ̀ rí tèmi rò hmm. ah, ọkùn mẹ́ta lẹ́gbọ́n mi o. àjàlá tá ń lù ṣe bí ìgbà tèmi àti ẹ̀ tá à ń fẹ́ra wa ìwọ ló fẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan kan wà láàrin wa. ó dẹ̀ ẹ̀rọ ọlọ́kàn mi tó dà pé òní kan ṣe o kò pẹ́ ni mo pàdé Débọ́lá ìgbà tí máa fi mọ̀ wípé ẹ̀gbọ́n ẹ̀ ni ó ti pẹ́ àti wípé ṣe kúrò náà mọ̀ pé kó gbé lù wá ó máa ń wá ó máa ń lọ. nínú ọkọ bí bá bí bá ní sọ fún ọ bó ti ń ṣe mí lọ́kàn mi ò ní gbàgbọ́ torí bí ti ń ṣe mí pé bí kẹ́gbọ́n mi ó kú bí kọ́sùn kan mọ̀ jì mọ́ ni. Ah, ah, ah. ṣé ó tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ìjọ tó o ti wá tí mo ti fojú mi gan ní rẹ báyìí ìfẹ́ ń kọ̀ tó sọ padà ni hmm. ọmọ rẹ. ọmọ náà ṣe fọkàn ara ẹ balẹ̀ ṣorí ẹ̀gbọ́n ẹ kú o kò kú o èmi ní tiẹ̀ títí ọjọ́ ayé ọlọ́run. mọ́mí ah! ẹ̀ tó bá wá ṣe tẹ́lẹ̀ kò ṣe rí ojú àárín tójú ẹnì kò rí rí adéolú o ọmọ adékoróyè ó ti ṣe tẹ́lẹ̀ kò ṣe rí ó sì ti dandan kójú ẹ̀ kò rí tójú ẹnì kò rí rí. Kábíyèsí! Kábíyèsí! Kábíyèsí! kábíyèsí kábíyèsí kábíyèsí ọbẹ̀ eh, eh, eh, wájà ọbẹ̀ wájà ọbẹ̀ wájà ọbẹ̀ wájà ọbẹ̀ wájà ọbẹ̀ wájà. Ẹ̀rọ tí rò jẹ́jẹ́, wọ́n o bá mi kúlẹ̀, wọ́n o bá mi kọ́nà, kọ́ má ṣe èèyàn nìyẹn Ohun bá gbìn lọ máa ta. Kò lè gbìn la bọ́ bá sọ. Kò lè gbìn ṣu kò fẹ́ fi kálá. Ohun bá gbìn lọ máa ka o. Ohun bá gbìn ló máa ká. Lábẹ́rù gbà búkọ́. Wàràwàrà kò mà lọ láyé. Ikú lọ pín ìrìnàjò ikú lópin ìrìnàjò ọjà láyé àwọn ọjà níyàn ọjà láyé àwọn ọjà níyàn ọjà bá tútàn pàtẹ́pàtẹ́ ní òkú ọjà bá tú pàtẹ́pàtẹ́ ní òkú. Wow bí mo rántí ikú àyà já mi yọ bí mo rántí ikú àyà já mi yọ. ọjọ́ tó kèmí nìkan nù sáré ó kèmí nìkan nínú sáré ikú lọ pín ìrìn àjò.